àtòbìnrin tó bá wá ń wáyé wípé ẹ̀sìn wọn ti ń yapa tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ láti ìpìlẹ̀ èyí ni wípé kí ọkùnrin àtòbìnrin kí wọ́n jọ wà ní ọkọ àtaya kẹ́sìn ẹnìkan nu wọn wá dédé change tí kìí ṣe pé láti ilẹ̀ ló ti rí bẹ́ẹ̀ àwọn àfáà ní tá a bá fẹ́ pin á pin sí. Si, ọ̀nà bíi mẹ́ta ìkànnú ẹ̀ ni ọkọ àtìyàwó tó ṣe pé àwọn méjèèjì kẹtẹ̀rí jọ ni wọ́n tẹ́lẹ̀ rí kíkan ni wọ́n wá gba islam kí ló máa ṣẹlẹ̀ tó bá jẹ́ wípé ọkùnrin ló kọ́kọ́ gba islam ìkan nìyẹn ìkejì tó bá jẹ́ obìnrin ló kọ́ gba islam ìkẹta òun wá ní wípé káwọn méjèèjì jọ jẹ́ muslim kí kan nu wọn wá di kẹfìrí. nínú mẹ́ta yẹn adẹ́nulé kan ní last city òun náà sì ni tóbìnrin tó jẹ́ pé òun àti ọkọ ẹ̀ wọ́n jọ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ rí tọkọ wa déédéé di tíyàwó táwọn méjèèjì jọ jẹ́ kẹfìrí tẹ́lẹ̀ rí atọ́kọ àtìyàwó jọ jẹ́ kẹfìrí tẹ́lẹ̀ rí tíyàwó wa gba islam a ní lórí ọ̀rọ̀ irọ́ arábìnrin àwọn àáfàá sọ̀rọ̀ tọrọ wọn pín sọ́nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà kínní mo ṣàlàyé ẹ̀ fún yín wípé àwọn kan ní gbàrà tóbìnrin ọ̀hún bá ti di mùsùlùmá náà ló ti di èèwọ̀ fún kébèrè láti fọwọ́ kàn wọn ò gbọ́dọ̀ máa jọ wà nínú ilé kan náà torí pé kì í ṣe mahram ẹ̀ mọ́. wọ́n wá ní arábìnrin yìí kì ṣe pé yìgì ẹja nìkan kò tiẹ̀ ní láti ṣe nǹkan tá à ń pè ní rídà tá a mọ̀ pé obìnrin máa ń ṣe tó bá kọ tó tọkọ bá kọ̀ ọ́. ní automatic bẹ̀yìnúnà ohun tá à ń pè ní bẹ̀yìnúnà òun ni maturity of divorce. Um, mo ṣàlàyé ẹ̀ níjọ́ títí mo ṣàlàyé um, àwọn ẹsẹ̀ tá a máa gbé tá a bá fẹ́ kọ obìnrin anítọ́kùnrin bá kọ obìnrin obìnrin ọ̀hún ò ní déédéé kó ẹrù kúrò ńlé ọkọ torí pọkọ ti sọ pé òun kọ lọ́jọ́ tọkọ fọ́ ó máa para sílẹ̀ sílẹ̀ ọkùnrin yẹn títí tá a fi máa rí àkókò mẹ́ta tó jẹ́ ti nǹkan oṣù àbí ti ìmọ́ra lọ́dọ̀ àwọn àpá kan tí ò bá gbà padà ní first purity tí ò gbà padà ní second purity tó bá fi di pé ìmọ́ra kẹta wọlé aṣílálàyé wípé ọkùnrin bẹ́ẹ̀ ò láǹfààní láti gba ìyàwó ẹ̀ ń pè ní pé maturity of kò láǹfààní àti gba ìyàwó yẹn padà láì jẹ́ kó tó máa bá so yìgì tuntun mọ́. so ní èdè lárúbáwá à ń pe eléyìí ní albẹ̀inúna albẹ̀inúna sọ̀rọ̀. ṣùgbọ́n tó bá wá jẹ́ pé àkọ́kọ́ tọkùnrin yìí máa kọ ìyàwó yìí rèé òun ló láǹfààní àti gbà padà o àbí tó bá jẹ́ ẹ̀kejì ó láǹfààní àti sorry tó bá jẹ́ àkọ́kọ́ tí irú ọkùnrin bẹ́ẹ̀ máa. ọkọ ìyàwó yìí rèé ó láǹfààní àti fẹ́ padà kò lè gbà padà torí pé ó ti ṣe ìmọ́ra mẹ́ta tó bá jẹ́ pé ẹ̀ẹ̀kejì tó máa kọ́ nìyẹn tó tún wá fi mú ó tún rọ́jú fárábìnrin yìí tó fi ṣe nǹkan oṣù mẹ́ta bí ìmọ́ra mẹ́ta bákan náà ó tún láǹfààní àti fẹ́ padà lẹ́lẹ́ẹ̀kejì tó bá ṣe ẹlẹ́ẹ̀kẹta it is final. kò sáǹfààní pé à ń fẹ́ra ẹni láàrin àwọn méjèèjì mọ́ eléyìí là ń pè ní alfẹ̀yìnún alkubra maturity the highest maturity yẹn là ń pè ní irrevocable divorce. now àwọn àpá wa ní arábìnrin tá a sọ pé òun àtọkọjọ jẹ́ kẹfẹ́rí tẹ́lẹ̀ tóun wá gba islam wọn ní gbàrà tó bá ti gba islam yìgì àárín òun àtọkùnrin yẹn gẹ́gẹ́ bí ìlànà kúfùrù tí wọ́n jọ ń bá bọ̀ márèèjì wọn fẹ́ bí ìlànà kú fún wọn tí wọ́n jọ ń bá bọ̀ tẹ́lẹ̀ ó ti ó ti collapse ó collapse yẹn ó túmọ̀ sí pé arábìnrin wa tó jẹ́ mùsùlùmá kò jẹ́yàwó fún mọ́ ǹjẹ́ ó ń wá láti ṣe ìdá nílé ọkùnrin yẹn àbí kò ní ìdí kó ṣe ìdá òun la sọ ní ọ̀sẹ̀ tó lọ wípé àwọn ẹnu àwọn àbá kù lórí pé ìgbìyànjá ṣùgbọ́n nu wọn ò kò lórí rídà ṣíṣe pé ṣó nídìí rídà àbí kò nídìí rídà. tó àwọn kan gẹ́gẹ́ bí àbá tí a pè ní àtọ̀ òun mú pòsíṣàn wípé igi arábìnrin yìí dá kò dẹ̀ ní láti ṣe rídà pé kì í dẹ̀ ṣe òun nìkan lòún sọ o sẹ́yìn náà abdullahi ibn abbas wípé wọ́n bí léèrè wípé tí obìnrin kan tó bá gba islam tó wá tó wákàtí kan sígbà náà tọkọ ẹ tó tẹ̀lé gba islam kí ni ó máa jẹ́ ìdájọ́ marriage tó wà láàárín àwọn méjèèjì ibn abbas wá ń dáhùn pé gbàrà tóbìnrin bá ti ṣíwájú ọkọ ẹ̀ gba islam marriage ẹ̀ ti ṣe kí ni o ó ti collapse tọkùnrin yẹn bá tún fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya ó ṣe ẹ̀ máa tún fẹ́ ni ẹjọ́ tá a bá gbọ́ point number one yìí yé dáadáa ó túmọ̀ sí pé lọ́dọ̀ àwọn àbá tí wọ́n mú pòsíṣàn yìí tí marriage yẹn bá ti collapse lọ́jọ́ tí obìnrin yẹn gba islam gangan tó bá wù ú láti lọ́kọ míì kò sí nǹkan tó ṣe léèwọ̀ fún un torí pé wọ́n ní kò ní láti ṣe ẹ̀dà implication ohun tí àwọn àbá yìí mú ní pòsíṣàn òun ni wípé tí muslim bá rí obìnrin kan tí kì í ṣe muslima tó wá pè sí islam tóbìnrin náà wá gba islam ṣùgbọ́n tọ́kọ ẹ̀ ò tí ì gba islam tó bá fẹ́ kíjọ́ kejì tó tó àní sọ pé gbàyàwó níyàwó ìtumọ̀ ẹ̀ ni pé a fi islam lọ islam wù ú ó sì gbà á ọkọ ẹ̀ sì jẹ́ kékeré gbàrà tó ń gba islam ohun tó ṣe léèwọ̀ fún muslim láti fẹ́ tẹ́lẹ̀ òun náà ni pé ó jẹ́yàwó oníyàwó torí ọlọ́run bá sọ pé nínú àwọn obìnrin fúnri mọ́tà aleikum umma ha tukùn wọ́bà náà tukùn wà àkàwà tukùn ọlọ́run kalọ̀ kalọ̀ kalọ̀ àwọn tí àwọn ọlọ́run bá ṣe léèwọ̀ fún yín láti fẹ́ àwọn ìyá yín àwọn ọmọ yín àwọn àǹtí yín àwọn àbúrò yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá ní wọlmọ́sọ̀nàt mídàlẹ́dínà um, ótùl kìtàb àti àwọn obìnrin tó bá jẹ́ wípé sorry um, wọlmọ́kùnrin mina nisa àti àwọn obìnrin tó bá jẹ́ pé wọ́n wà nílé ọkọ ọlọ́run lòun ṣe obìnrin tó bá wà nílé ọkọ ní ìwọ̀ fún mùsùlùmí lọ́kùnrin láti fẹ́ yálà ọkọ tó wà nílé ẹ̀ jẹ́ mùsùlùmí ni àbí ó jẹ́ non-muslim tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí ìlànà wọn ó jẹ́ yahudi o ó jẹ́ nasọ́ra o àbí ó jẹ́ traditional marriage o tó bá jẹ́ gẹ́gẹ́ bí ìlànà táwọn méjèèjì wà lórí ẹ̀ wọ́n ti ṣe tí wọ́n kà fún marriage nínú ìlànà yẹn kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí kan wá dẹnu kọ́ pé òun fẹ́ fẹ́ ṣùgbọ́n a lè pè sí islam ṣùgbọ́n pé o fẹ́ fẹ́ tó dẹ̀ jẹ́ ìyàwó fún ẹnìkan tí lànà àwọn méjèèjì jọ papọ̀ haram ni a lè fẹ́ nígbà tó jẹ́ ìyàwó fẹ́ nìkan ẹjọ́ kọ́rọ̀ yìí lè yọ̀ dáadáa tá a bá rí joseph àti elizabeth fáàfáà kan wá ló wọ̀ òun lójú gẹ́gẹ́ bí ìlànà kiriyétọ́jọ́ ń bá bọ̀ lọ́kọláya ni wọ́n kò ṣẹ̀tọ́ fáàfáà kankan láti lóun fẹ́ fẹ́ elizabeth torí pé ní according to òfin tiwọn òfin ẹ̀sìn wọn ọkọ̀ àtaya ni wọ́n bẹ́ẹ̀ náà ni tá a bá rí àwọn ẹlẹ́bọ méjì tó jẹ́ pé ìlànà tí wọ́n máa ń fi ń ṣe marriage nínú ojú ọ̀nà tiwọn wọ́n kà wọ́n fún ọkọ àtaya kò lẹ́tọ̀ọ́ fáwa láti fẹ́ wọn torí pé alimọ́kùnkànnà ti mìíràn nìsà gbogbo obìnrin tó bá ti lọ́kọ lórí ọlọ́run fi lé ìwọ̀ fún wa. ṣùgbọ́n tó bá wá jẹ́ pé apẹ elizabeth ní islam ó wá gba islam gbàrà tó gba islam tí islam ti ẹ bá ti ṣáájú tọkọ ẹ marriage ẹ ti collapse lójú ẹsẹ̀. ipò wa collapse yìí ìjọ ní láti fọ́ padà sílé ọkùnrin yẹn lọ ṣe rídà òun la sọ pé ẹnu àwọn àfa kò dé lórí ṣùgbọ́n pé márèjì yẹn kò láàbù ó dájú pé márèjì yẹn kò láàbù ó ṣe wá kò láàbù yẹn àwọn àfa kan nínú wọn àfọ tó dẹ̀ ní òun múdájọ́ yìí láti inú nǹkan tí ibn abbas náà sọ àwọn dúró lórí pé márèjì kò láàbù kò ní di rídà so automatically ó ti ó ti pẹ̀lú náà ti ṣẹlẹ̀ divorce ẹ̀ ń kọ́ ó ti mature tàbá kàkú divorce. so one hour to that time tó bá wù láti fẹ́ ọkùnrin míì kò sí nǹkan tó ṣe léèwọ̀. ṣùgbọ́n tó bá wá jẹ́ pé lẹ́yìn wákàtí kan tá à ń sọ yìí ọkọ tóun wọn pẹ̀lú ẹ̀ tijọ́ ń bọ̀ lójú ọ̀nà kúfùr tẹ́lẹ̀ rí náà ló wá gba islam pẹ̀lú ìdájọ́ pé marriage ti collapse ó máa ní the fresh marriage pẹ̀lú ẹ̀ ní ẹ̀jẹ̀ ṣe point yìí clear. oyin oh, so marriage collapse obìnrin yẹn ò ní ìdí so ká wá ṣe àlàyé díẹ̀ tó para mọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan tó máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ wa nígbà míì a máa ń gbọ́ pé àwọn àfa àgbàyàwó níyàwó téèyàn ò bá gbọ́rọ̀ òfin ọlọ́run ọba yé tó ti ń mú kéèsì déwájú ẹni tó bá mọ̀ pé ìdájọ́ ẹ̀sìn kì í ṣe téèyàn máa ń bẹ́ lù èyí tí ò bá yẹ kó di ẹnu ẹ̀ mú. wọ́n bá láàfáà gbàyàwó níyàwó ọgọ́rọ̀ ìdájọ́ bí ìṣẹ̀dálẹ̀ wa ṣe ka ọkọ àtìyàwó kún ni wọ́n máa ń fi ń dájọ́ pé wọ́n gba ìyàwó ẹnìkan wọn ò gba ìyàwó ẹnìkan kì í ṣe pé báwo ni sẹ̀ríà ṣe sọ. So kí ló ń mú yìgì kan tú kí ló ń so yìgì kan ló fi jẹ́ pé tá a bá rí àwọn kètòrí méjì a pe ọkọ sí islam ó lóun ò ṣe a pe àwọn sí islam ó wá lóun máa ṣe ìjáyà máa ń sábà ṣe ẹ̀yin obìnrin láti filé ọkọ sílẹ̀ torí pé ọlọ́run ọba da yín lọ́lẹ̀ ẹ̀ lè dára yín support most of you. tó ta rẹ̀ ń ta pè sí islam tẹ́sí islam wù ú ṣùgbọ́n típayà wa ń ṣe pé tóun bá wá gba ẹ̀sìn yìí ta ló fẹ́ máa sọ̀pọ̀tù òun ó máa ń sábà ṣẹlẹ̀ sáwọn ahlul tí islam bá wù ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ti lọ́kọ tó jẹ́ ahlul kitab bíi tiwọn. tábàwá rí mùsùlùmí kan tó promise ẹ̀ wípé wàláì tó bá ti gba islam òun rẹ́dì láti fẹ́ ẹ kì í ṣe ẹ ṣe pé tọkùnrin yẹn bá kọ ẹ ọ̀rọ̀ tó bá kọ ẹ kọ́ pé kẹ́límà lágbára ọlọ́run àdè máa fún ẹ ní brọ́dà láàrin wa ń bíbà yìí. ohun tó máa kì bọnu ni pé àwọn àáfàá gbàyàwó oníyàwó ṣẹ́sì islam ní ká ṣe bẹ́ẹ̀. ọ̀pẹ̀lú àlàyé tá a ṣe fẹ́yìí sí yìí ẹ̀ ti gbọ́ yé pé gbàrà tóbìnrin bá ti ṣíwájú ọkọ ẹ̀gbà islam gbogbo tó ń jẹ́ marriage tó wà láàrin wọn tẹ́lẹ̀ rí ó kò láàbù obìnrin yẹn ò dẹ̀ nídìí rí dà lọ́dọ̀ àwọn àáfàá tí mo sọ pé wọ́n di position yẹn mú nínú wọn according to text kan wọ́n ní abdullahi ibn abbas tó jẹ́ kan náà àgbà sọ̀hábò jíṣẹ́ ńlá pollution tóun náà dì mú nìyẹn. position kejì position kejì yìí òun wá ní èyí tó pọ̀ jù nínú àwọn àfáà ni wọ́n fara mọ́ but mo fẹ́ won wípé tá a bá ní èyí tó pọ̀ jù nínú àwọn àfáà a kàn sọ ọkọ̀ game of numbers kọ́ ní ìdájọ́ ẹ̀sìn nínú islam ibi táwọn èrò bá pọ̀ sí ibẹ̀ kọ́ ló nẹ́sẹ̀sì kó jẹ́ bẹ́ẹ̀ lòdodo wà àá jẹ́ pé wá pé ọ̀pọ̀rọ̀ àwọn àfa ibi tí wọ́n fìdí rèé ẹni tí ròrí ti àtàgbọ́yé tí ẹ bá yapa tó bá ti fún wa lẹ́rìí tó tó yẹ̀ wò tó sì tó gbà lẹ́rìí àní kọ́pọ̀ nìkan ló dá dúró alẹ́ mú pòsíṣọ̀n tiẹ̀ so èyí tó pọ̀ jù náà àwọn àfa ohun táwọn sọ ni wípé àwọn gbà gẹ́gẹ́ báwọn position one ṣe gbà wípé ìgbìyàn ti já automatically torí pé ọlọ́run ọba ò ní fi mùsùlùmí kan sábẹ́ àṣẹ kẹfẹ́rí. now nígbà tí marriage wa collapse yìí ṣóbìnrin yìí need láti ṣe ìdá àbí kò need láti ṣe ìdá àwọn second group wọ́n ní bẹ́ẹ̀ ni onítọ̀hún need láti ṣe ìdá ẹ̀dà tí ó máa wá ṣe yìí kì í ṣe ilé ọkùnrin yẹn ló ti máa ṣe o torí pé àní gbà fún kó wà nínú ilé pẹ̀lú ọkùnrin tí kì í ṣe ọkọ ẹ̀ mọ́ káti ẹ̀ ní muslim ni agbọ́yẹn wípé divorce tó bá wáyé kéré tí sì wà fún obìnrin pé ọkọ ẹ lè change mind a ní kó ṣe nínú ilé ọkọ yẹn so that tọkùnrin yẹn bá ti change mind wọn á máa bá marriage wọn lọ but eléyìí kò sí nǹkan tó ń jẹ́ pé wọ́n ń tún yẹ̀wò mọ́ àfi tọkùnrin yẹn bá gba islam láì wá ìtì gba islam ẹ̀ arábìnrin ọ̀hún ò lè wá nu ilé ẹ̀ tó lóun ṣe ìdà níbẹ̀. tó táwọn ìyá wa tán bá ń sọ fáwọn ọmọ wọn tí wọ́n relate mọ́ wa wípé ọkọ ẹ tó ní òkírun mọ́ tó ló ti kúrò nínú islam o ò bá sì ṣe sùúrù kó o máa ṣe wá àfikún pé òun náà padà máa bá yín tẹ̀sìn àwọn ò jẹ́ kó yẹ pé ìjọ́ tó kọ́ bá ti di káfíìr ìjẹ́ náà yìí ìyẹn ti collapse. sísá wa ò ní láti ṣe ìdá ńlẹ̀ kó kó wá sílé dádì ẹ̀ àbílẹ̀ relative ẹ̀ kan. now àwọn tó wọn ló máa ṣe ìdá kí ni wọ́n gbà lérò pẹ̀lú ìdá o. wọ́n ní tó bá ń ṣe ìdá yẹn lọ́wọ́ tọkùnrin yẹn náà bá wá gba islam kó tó di pé ìdá ẹ̀ pé tíyàwó yìí ṣe ìdá lọ́wọ́ wọ́n níyàwó ẹ̀ náà sì ni. so kò ní pé kó tún ṣe ní láti tún yìgì tó nígbà tó bá gba islam kíyàwó ò tí ì má rì tó dẹ̀ wà nínú ìdà lọ́wọ́. àwọn àfikún wọn ní ṣùgbọ́n o tó bá ti lọ́ra gba islam débi pé arábìnrin ọ̀hún parí ìdà tó túmọ̀ sí pé ó ti free láti lọ́kọ tó bá wù ú tí ọkọ ẹ tàná tó jẹ́ kẹfìrí bá ní òun náà ti wá gba islam lẹ́yìn tó parí rídà wọ́n ní marriage tí wọ́n ń bá bọ̀ kọ́ ni marriage mọ́ wọ́n ṣẹ̀ tó máa ṣe fresh marriage ni. ẹ jọ ṣé a ti nọmba two fi yàtọ̀ sí nọmba one rídà yẹn náà ni difference ẹ̀ wípé obìnrin yìí máa ṣe rídà tọkọ ẹ bá wá gba islam tó tó parí rídà ìyàwó ẹ náà ni kò ní ìtúntún fẹ́ ṣùgbọ́n tí ò bá fi lè gba islam tárábìnrin ti ṣe rídà tán kì í ṣèyàwó ẹ̀ mọ́ ó lè fẹ́ padà bẹ́ẹ̀ lómiì náà ṣe lè complete kí ẹ náà submit application tiẹ̀ so sísà yẹn á wo ẹni tó awọ ẹni tó bá wò nínú àwọn méjèèjì now um, position yìí ẹ̀rí tí wọ́n fi gbé òun ni pé wọ́n ní amúrò ọmọ ṣùáìd ó lóun gbọ́ lẹ́nu bàbá òun bàbá òun náà gbọ́ lẹ́nu bàbá ńlá òun. wípé òjíṣẹ́ ńlá sọ́lọ́láhu aláìhọ̀sẹ́lẹ̀ ó dá ọmọ ẹ̀ tó ń jẹ́ zainab padà fún ọkọ ẹ̀ tàná tó ń jẹ́ abúláhàn ibn rọ̀bìyà wọ́n ní ó dá padà bimaharin jadid wọ́n ní káhín jadid sọ́rí ẹ̀tọ́ ní hadith fẹ́ kà ẹ̀rí tí wọ́n ti gbé òun ni hadithi kan tó ní imam buhari ó ṣe tààlì ìkẹ yẹn ni pé ọ̀rọ̀ wà lórí ẹ̀. tí hadith yẹn sọ báyìí pé ibà aslama fìlà ìdá yẹtẹ̀zẹ̀ wọ́jú ha wípé tí arábìnrin ọ̀hún tí ò báyìí tí ì tó fi di wípé ọkọ ẹ̀ gba islam ọkọ ẹ̀ náà ló sì ní a máa bá márèèjì ẹ̀ lọ. wọ́n wá ní àáfà àgbà kan tó ń jẹ́ ibn abdulbar òun ní ẹnu àwọn àáfà àti ẹ̀kọ́ àlà ádámì jẹ̀wàá taqriri bakọ́ ilmuslima tahtal káfíìr ìdá ta àkfàrà ìsìlámù hu àn ìsìlámì ha hàtàn kọ́bdọ́t ìdẹ́kù ha ó lẹ́nu àwọn àfáà kò wípé tí ẹnìkan bá ti gba islam nínú àwọn obìnrin tó wá parí ìdá ẹ̀ kọ́kọ́ ẹ̀ tó gba islam kò ní í jẹ́yàwó fún mọ́ wàhú ọmọnkóòdùn bilmankóòl ànàlí wọnùkàì wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ yìí a rí nǹkan tó takò nínú nǹkan táwọn àfáà míì sọ ó tó fún wa yìí pé position number two arábìnrin yìí di ẹja ó sì ń láti ṣe ìdá tọkọ ẹ náà bá wá bá gba islam kí ìdẹ tó parí wọn á máa fẹ́ra wọn lọ. tẹ́ ẹ bá wá wò ó dáadáa ń sìn amú pòsíṣàn kínní wá amú pòsíṣàn kejì wá. tẹ́ni tó jẹ́ adájọ́ sẹ̀ríà tó wà nípò aláṣẹ bá a ṣe máa ń sọ fún yín pé bóyá ẹ lọ one thousand and four ni o ẹ lọ sẹ̀ríà kọ̀tà abẹ̀sán ni o. ibikíbi tí àwọn bá lọ nílé ẹjọ́ pòsíṣàn tí adájọ́ bá mú a lè gbìyànjú láti fi ìta àròpó superior convince ẹ̀ ni tó bá lóun ti yẹ àwọn ẹ̀rí wọ̀nyí wò position number one lòun mú àṣẹ nìkankan ò ní gorí àṣẹ tiẹ̀ àfi àṣẹ tó bá tún jẹ́ aláṣẹ jùlọ tó yàn síbẹ̀ tádájọ́ bá wá jẹun tó mú position number two irú arákùnrin yìí tó bá ní òun gba islam ìyàwó òun dẹ̀ ń ṣe rídà lọ́wọ́ rídà ò tí ì tán tóun fi gba islam òun wá ṣe pé kó máa padà bọ̀ ńlé ó wá ta kókó òun ò wá adájọ́ tó bá mú position number two adájọ́ pípẹ́ arábìnrin wọn ò tí ì tú ẹ sílẹ̀ o torí pé ó sì wà nínú ìdá ìyàwó arákùnrin náà nìyẹn nígbà tó ti gba islam. now position kẹta position kẹta yìí òun dá lórí wípé bẹ́ẹ̀ ni ìdíjá obìnrin yìí á sì ṣe ìdá àwọn ò wá fi mọ ní wípé tọkọ ẹ bá gba islam sásìkò ìdá nìkan ló lè tún fẹ́ ló lè jẹ́ tiẹ̀ wọ́n ní kódà tí ìdá bá ti expire lópin ìgbà tóbìnrin yẹn ò tí ì tún ọkọ míì ní ìyàwó ẹ̀ náà sì ni. ṣe ti gbọ́ kẹta yìí gbàrà tóbìnrin gba islam ìdí ẹja á wá ṣe ìdá táìm tó wá ń ṣe ìdá lọ́wọ́ yìí tọ́pọ̀ ẹ bá gba islam ìyàwó ẹ̀ náà ni tọ́pọ̀ ẹ ò bá gba islam tó fi parí ẹ̀dá àwọn tá a sọ̀rọ̀ tí wọ́n tán àwọn ní kì í ṣe àwọ̀ ẹ̀ mọ́ àti kó tún ṣe ẹ̀ sí ìyìnkì tuntun fẹ́ àwọn ìkẹta yìí wá ní rárá ó parí ẹ̀dá lóòótọ́ ṣùgbọ́n kò tí ì lọ́kọ míì wọ́n níyàwó ẹ̀ náà ni ó wá dàbẹ́ ni pé àwọn tí wọ́n sọ eléyìí wọn kì í ṣe majority ṣùgbọ́n gbà tá a wo ẹ̀rí wò àwọn lè wọn convince wájú ẹ jẹ́ kí n ka àwọn text yẹn text táwọn mú wa wọ́n ní hadith ibn abbas rọ́bì aláhu anhu pé sayid na abdullahi ibn abbas ó sọ nínú hadith kan tí imam buhari tó ṣẹ̀gbàwẹ̀ wípé kánà ìdá hajjara imra'atun min ahli al-harb lam tukhtab hatta tahida wa ó ní láyé ìgbà yẹn ìgbà táwọn ṣe hijira wá sí medina àwọn obìnrin tí wọ́n bá jẹ́ non-muslim táwọn náà báwọn ṣe hijira wá báwọn ní medina wọ́n wá ṣe hijira báwọn mùsùlùmí ní medina wọ́n ní tí wọ́n bá dé àwọn kì í ṣe hitba fún wọn àwọn kì í dẹnu kọ wọn pàwọn fẹ́ fẹ́ wọn títí tí wọ́n ṣe kí ni o tahib wọ́tẹ́tùhùr tí wọ́n fi ṣe haidọ̀ tí wọ́n dẹ̀ ṣe ìmọ́ra ìyẹn dúró fún ìdá. now tí wọ́n bá máa ń kóra ró wípé wọn kì í lọ bá wọn pé lágbájá afẹ́fẹ́ títí tóbìnrin ọ̀hún á ti ṣe haida tí a tún á fi mọ́ra ó túmọ̀ sí pé nígbà tó ń gba islam tó kúrò nílé ọkọ ẹ̀ tíyẹn sì jẹ́ kébèrè ìdí ẹ̀ kò láàbù àìwá lọ dẹnu kọ́pa afẹ́fẹ́ tó fi ṣe nǹkan oṣù tó fi ṣe mọ́ra yẹn ó túmọ̀ sí pé àwọn máa ń jẹ́ kí wọ́n ṣe rídà. now ó wá fi kún un ìbájẹ́ pé bó ṣe ti mọ rèé ni ẹ rí i pé eléyìí a máa support position number two to support position number one torí position number one ló ní kò ní ìdẹ̀rí position number two ló sọ pé igi ẹja ó dẹ̀ ní ìdẹ̀rí àwọn position number two wa ni tí ìdà yẹn bá ti expire kì í ṣèyàwó mọ́ yẹn wá ní hadithi fi yàtọ̀ hadithi wa ni fa ìdà àtọ̀hùrẹ́ hàlẹ́lẹ́ nìkan tó bá ti wá parí ìdà. nìkan ti jẹ́ tọ́ fún un. fa ina ha jẹrà zọ́ọ̀jọ́ ha kọ́bìlà àǹtẹ̀ ń kí ha rúdẹ̀t ilé yìí. ṣùgbọ́n tọ́kọ ẹ̀ náà bá wá ṣe hijira ìyẹn ni pé ọkọ ẹ̀ náà gba islam kíyàwó ẹ̀ tó ṣe rídà tó tó lọ́kọ wọ́n máa ń dárú obìnrin bẹ́ẹ̀ padà sọ́dọ̀ ọkùnrin yẹn pé ìyàwó ẹ̀ náà ṣì ni. so position yìí òun ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àbọ̀ oní hadith náà faramọ́ wọ́n ní hadithi tí a kà yìí um, ó tún wá lọ́nà míì wípé sayidina abdullahi ibn abbas ó ní òjíṣẹ́ ọlọ́run ọba dá ọmọ ẹ̀ tó ń jẹ́ zainab padà fún abulhans ibn rabi'a lẹ́yìn bí ọdún mẹ́fà tí ìdí ti wáyé láàrin wọn tó dẹ̀ ti já nígbà tí náà tí ìdí ti wáyé láàrin wọn ó ti já nígbà tí arábìnrin náà gba islam ṣùgbọ́n lẹ́yìn ọdún kẹfà yìí ó ní lẹ́mi yóò dé nìka àhà òjíṣẹ́ ọlọ́run ò pa wọ́n láṣẹ pé pé wọ́n tún lọ tún ìgbè tuntun so hadith yìí wọ́n ló dọ̀rí ó dọ̀rí ṣùgbọ́n a rí àwọn hadith tó pọ̀ tí wọ́n jẹ́ ṣẹ̀wáhìd fún ìtumọ̀ pé hadith jẹ́ ṣáhìd fún hadith òun rèé tí hadith kan bá dá wà tó jẹ́ pé òun nìkan ẹnu ń kùn ún wípé kò lálàáfíà tó kò tó fi ṣẹ̀rí ọ̀rọ̀. àwárí àìmọye hadith míì tí kọ̀ọ̀kan nínú wọn náà sọ ohun tí hadith yẹn sọ ṣùgbọ́n kò sí kan nínú wọn tóun náà tó dá dúró eléyìí dọ̀ìf eléyìí awárí dọ̀ìf bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọ́n sọ kankan náà àwọn àáfàá máa ń sọ pé dọ̀ìf sí dọ̀ìf tó pọ̀ tí wọ́n ń ràn lọ́wọ́ tí wọ́n ń kún lọ́wọ́ a máa di hadith on hasan a máa di hadith tí ò sọ hìn ṣùgbọ́n tá lè pè ní hasan that is uh, an acceptable hadith not authentic level ẹ̀ ò dé level authentic but ó wà acceptable wọ́n wá ní ṣùgbọ́n fúnra rẹ̀ dọ̀ìfù ni kí ni nǹkan tó jẹ́ kí wọ́n gbà wọlé ni wípé a rí àwọn hadith míì tó jẹ́rìí sí pé lóòótọ́ lóòótọ́ nígbà tó ti ṣe ọlọ́run fẹ́ dá zainab padà fún ọkọ ẹ̀ abdulham kò sọ pé kí wọ́n fún yìí gùsọ ṣùgbọ́n náà àwọn kan tó mú hadith dọ̀yìn nínú ẹ̀ òun ni pé iye ọdún tí ẹni yìí sọ yìí pé wọ́n fi yára wọn ó sọ pọ́dún mẹ́fà ni kò tẹ̀ mọ́ lọ́dún mẹ́fà according to some scholars of the hadith wọ́n ló jọ ọdún mẹ́fà lọ lẹ́yìn tí zainab ọmọ òjíṣẹ́ ńlá gba islam bí bàbá ẹ̀ ṣe pé náà ló ti gba islam ní márèèjì wọn ti ṣe bẹ́ẹ̀ ní ṣe kí ni o ó di ń ta gbé kọ́. ọkọ ẹ̀ wá pẹ́ nínú kúfùr kó tó wá gba islam ibùdó kọ́yìn mọ̀lẹ́dẹ́wì ìkọ́nà àwọn hadith àfáàgbà ó ní ó fẹ́ẹ̀ tó eighteen years tó wà láàrin zainab àti ọkọ ẹ̀ láàrin gbígba islam zainab àti gbígba islam ọkọ ẹ̀ wípé ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ afaramọ́ wípé gbogbo obìnrin tó bá ṣíwájú ọkọ ẹ̀gbà islam tọkọ ẹ̀wá ìdí ìgbà islam tó fi parí rídà pátárábìnrin ọ̀hún sí ìlọ́kọ̀ míì ìjọkíjọ́ tọkọ ẹ̀ bá gba islam ìyàwó ẹ̀ náà nù torí pé zainab ọmọ òjíṣẹ́ ńlá o wọ́n ní ànágbèdà padà tọkọ ẹ̀ láláì sọ pé kó so ìgò tuntun wọ́n ní ìyẹn nìkan wá kọ́ a wá rí i pé èyí tó pọ̀ nínú àwọn sàhábà tó jẹ́ wípé àwọn náà gba islam lẹ́yìn tí wọ́n gba islam làwọn ọkọ wọn ṣẹ̀ gba islam àti kọ́kọ́ síwájú ìyàwó gba islam ààrá kọsílẹ̀ pan nàbì máa ń sábà pa wọ́n láṣẹ wípé ẹ wá tún yìgì so ẹ wá tún yìgì so ló jẹ́ káwọn gbọ́ yé wípé as long as gómìnà ọ̀hún ò bá ìtì ìfẹ́ lòmíì tọkọ ẹ ti gba islam ìyàwó ẹ̀ náà ni wọn nídìí a fresh marriage. eléyìí ni position kẹta now mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wà lọ́ndà kéèsì kan kéèsì pé obìnrin tó jẹ́ mùsùlùmá tó kúrò nínú kúfùrù ó ṣíwájú ọkọ ẹ̀ gba islam ọkọ dẹ̀ sì jẹ́ káfíìr. a fẹ́ lọ sí position kéèsì kejì kéèsì kejì ni pé aslam rọ́dúlù ọ̀zọ̀ òjẹ́tò hù káàfìrà atọ́kọ àtayájọ jẹ́ kékeré tẹ́lẹ̀ rí ọkọ ló wá síwájú gba islam ìyàwó ẹ̀ sì jẹ́ káàfìrà irú kéèsì léyìí báwo la ṣe máa dájọ́ ẹ̀ ẹ rántí pé nígbà kan ní halkọ ẹnìkan béèrè question tó jọ eléyìí mo wá dáhùn mo ní tó bá jẹ́ wípé obìnrin kan. Eh, question tó wáyé ń jọ yẹn ni pé téèyàn bá níyàwó tó jẹ́ mùsùlùmá bíi tiẹ̀ tóbìnrin yìí wá kúrò nínú islam ó wá di ahlul kitab ó di non-muslim christian or jew wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀ wọ́n á dáhùn jọ náà mo ní ìyàwó ẹ̀ náà ṣì ni ìdí ó nítorí pé islam gbà wá láàyè pé ká fẹ́ àwọn ahlul kitab but sísàmì tó béèrè question lọ́jọ́ yẹn wọ́n mímì náà lọ ṣe more research ìgbà tí wọ́n á lọ ṣe research tí mo lọ tí mo bọ̀ mo á correct ara mi pé mo sọ́rí o mo ní ìdájọ́ tí mo mú wá wípé obìnrin mùsùlùmá tó bá di káfíra tó di alùkìtàb tọ́pọ̀ ẹ̀ sì máa fẹ́ lọ pé ìdájọ́ yẹn wrong the moment téèyàn bá ti kúrò nínú islam bọ́ sínú kúfùrù marriage ẹ̀ kò láàbù a lè fẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ ló gba islam woman yìí wá jẹ́ christian láti ilẹ̀ kéèsì yẹn òun ni mo fi dáhùn èyí tí mo dáhùn wrongly obìnrin tó jẹ́ christian láti ilẹ̀ àti tó jẹ́ jew láti ilẹ̀ tọkọ ẹ̀ náà jẹ́ jew àti christian ọkọ ẹ̀ wá gba islam ìyàwó ẹni náà sì ni torí pé kí ni ọlọ́run yọ̀ǹda pé a lè fẹ́ christian or jew but kéèsì ẹni tó jẹ́ pé muslim ni ó wá lóun ò ṣe islam mọ́ òun ti christian ọ̀jù gbogbo àfàlẹ́ ni wọ́n kò yí pé kì í ṣèyàwó ẹ̀ ẹjọ́ ṣe confusion yẹn ti wà cleared alhamdulilah. ìkẹta wọ́n ní kíkan nínú ọkọ àtìyàwó tó bá lóun gbọ́ islam kúrò lọ́rùn kéfì táwọn wò Number one a ní kẹtẹrí ni wọ́n tẹ́lẹ̀ ìyàwó wa ṣíwájú gba islam kéèsì kejì kẹfẹ́rí ni wọ́n tẹ́lẹ̀ ọkọ ṣíwájú gba islam kéèsì kẹta òun wá ni pé àtọkọ àtìyàwó jọjọ muslim ìkànnù wọn wá lòun ò ṣe islam mọ́ marriage yẹn collapse automatically ó dẹ̀ ṣe collapse yẹn kò sí nǹkan tó ń jẹ́ wípé kó máa fẹ́ lọ tárábìnrin ọ̀hún bá ti ń parí rídà ẹ̀ tọkùnrin yẹn ò wẹ̀ sí islam padà kò sí kó ń padà lọ sí ọ̀dọ̀ ẹ̀ mọ́. bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé the other way round ni wípé arákùnrin wa ló ṣe rí dà àbí arábìnrin ló ṣe rí dà ọkọ yìí automatically yìí tó wà láàrin wọn ó kò láàbù tó bá wá padà sínú islam lákòókò tó ń ṣe ìdá ẹ̀ lọ́wọ́ ìyẹn tó bá gbà láti ṣe ìdá ó lè padà sọ́dọ̀ ọkọ ẹ̀ ṣùgbọ́n tí ò bá gba islam tó fi wá ṣe ìdá ẹ̀ tán definitely kò sí ìgè láàrin wọn mọ́ tó ká má máa bẹ àwọn tí relé ìbáṣẹlẹ̀ sí wípé àfà ẹ máa ṣe sùúrù náà ni ẹ máa ṣe wáàsí fún un àwa ṣe wáàsí títí gbogbo táìmù tẹ kó fi ṣe ìdá ti pé ó lóun ò gba islam kì í ṣèyàwó wa mọ́ mo lọ wá àwọn tí ẹ̀sìn wọn jọ sí wọn tí wọ́n jọ máa fẹ́ra eléyìí wá ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí lénìí tó jẹ́ wípé bàbá àti ìyá àwọn jọ ń ṣe islam tẹ́lẹ̀ ni pé àdánwò abímọ àbímọ àbí ọ̀wọ́n owó tó ń bá gbogbo ájà yìí ó wá mú ìyá tẹ́tí sáwọn kan tí wọ́n ní àwọn ọmọdán pa ó lóun ò ṣe islam mọ́ bàbá máa wá wò pé ọmọ ti wà láàrin àwọn òun ò lè kọ́ nítorí àwọn ọmọ ẹ̀ kéèsì yìí ó yàtọ̀ pátápátá sí méjì tàkọ́kọ́ street ẹni yìí ti jẹ́ mùsùlùmá tẹ́lẹ̀ ó wá di káfíra apostate ni wọ́n ń pè léyìí ẹni tó bá jẹ́ apostate islam ò sọ pé a lè manage kódà tó bá jẹ́bi tí òfin ṣẹ̀rẹ́ àti dunlẹ̀ a máa gbẹ̀mí ẹ̀ ni so ìyẹn ò ṣe é manage ìbáà sí igba ọmọ sílẹ̀ ọkùnrin yẹn wọ́n jẹ́ kó lọ ọwọ́ tọ àwọn ẹlẹ́sìn ẹ̀ ni so these are the three cases of wípé ẹ̀sìn ń yàtọ̀ kí ni effect tó máa ní lórí marriage ohun tí ó wá kò tá a fẹ́ yẹ̀wò eh, pẹ̀lú topic tí mo discuss pẹ̀lú yìí àwọn nǹkan tó ń fa kí marriage máa collapse àti exhaust wọn gbogbo ẹ̀ ń lọ bí nǹkan mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá ń ṣi látòrí rihar ìlà fọlùrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìlera àìtọ́jú ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi kan the last one yìí kì í ṣe pé kí ni o kẹ́sìn ẹnìkan ó change lẹ́yìn ìtàtọ́ á exhaust topic yìí topic kan tó ṣẹ́kù tí mo ní a máa mẹ́nu bà lẹ́nìí òun náà ni custody ọmọ child custody tá à ń pè ní alhadona alhadona gbígba ọmọ tọ́ jíjẹ́ alámòjútó lórí ọmọ òun là ń pè ní hadona ó yàtọ̀ completely sí nǹkan tá à ń pè ní breastfeeding breastfeeding òun lọ́wọ́ bá pè ní àrọ̀dọ̀ um, hàn nínú quran. èèyàn lè má jẹ́ tó ń fọmọ lọ́yàn tó dẹ̀ jẹ́ pé òun ló gba ọmọ tọ́ kí márèjì bá collapse láàrin ọkùnrin àti obìnrin fàpèjúwe wọ́n wá sọ fún ìyàwó yìí pé ilé ẹjọ́ níwọ̀ ló yẹ kọ́mọ wà lọ́dọ̀ ẹ̀ a máa sọ fọ́dọ̀ arábìnrin yìí lọmọ ọ̀hún wà àná tọ́ọ̀tì òun ló ń ṣe àdọ́ọ̀nà fọmọ yẹn ṣùgbọ́n ṣeé ṣe kó má jóun fúnra rẹ̀ ló ń fún lọ́yàn nígbà tí márèjì ti collapse tárábìnrin yẹn bá lóun ò ní fún lọ́yàn for one reason or the other pé kí bàbá ẹ gba ẹni tí a máa fún lọ́yàn kan máa sanwó fún un kọ́tọ́dì ọ̀dọ̀ obìnrin yẹn náà sì ní kọ́tọ́dì ẹ̀ wà ó túmọ̀ sí pé ilé obìnrin yẹn lẹ́ni tó fẹ́ wá fọmọ lọ́yàn àti máa wá gbàṣẹ́ ní àti máa wá fún lọ́yàn tó bá fún lọ́yàn tán ilé obìnrin yẹn náà ló máa padà sí so ìyẹn ni difference wà láàrin pé ajẹ́ alágbàtọ́ fọmọ àti pé ajẹ́ni tó fún ọmọ lọ́yàn so èèyàn lè pọ́nmọ lọ́yàn kó má jòun lára gbàtọ́ ẹ̀ èèyàn dẹ̀ lè ní kọ́sọ́dì. so èèyàn lè jẹ́ni tí ó ní kọ́sọ́dì ọmọ kó má jòun ló ń fún lọ́yàn èèyàn dẹ̀ lè jẹ́ni tó ń fún lọ́yàn kó má jọ òun ni ó ní custody but issue tá à ń discuss lénìí òun ni ọ̀rọ̀ custody gan-an. now àwa fẹ́ wo àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ wọ́n ní àkọ́kọ́ náà alḥadọ́nà wàá jìbà lè andal maḥdúnà yàhálùkù bìtẹ́rìkì ha. tí wọ́n bá bí wọ́n léèrè wípé kí ni kéèyàn gba kọsọdì ọmọ wọn lọrùn ọyàn ni pé kíkan àbí kejì nínú àwọn òbí méjèèjì gba kọsọdì ọmọ torí pé kí ni sẹ́nìkan náà méjèèjì ò bá gba kọ́sọ́dì ẹ̀ a mọ̀ wípé ọmọ yìí á farapa ẹ̀mí ẹ̀gán lè lọ tí ò so tí ò bá jẹ́dọ̀ bàbá láti jẹ́dọ̀ ọ̀yá tí ó ń láti jọ́dọ̀ bàbá tí ò bá jẹ́ ọ̀dọ̀ ìkan nínú àwọn méjèèjì yìí ó ń láti jọ́dọ̀ ẹnìkan àbí míì nínú àwọn tó jálá wọn. so ọ̀ràn yẹn ni kí àdánà ṣẹlẹ̀ ẹni tọ́mọ yìí máa wà lọ́dọ̀ ẹ̀ ìyẹn ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò. wọ́n wá ní tá a bá ń sọ̀rọ̀ àdánà custody ohun tá a míì ni pé ẹni tọ́mọ yìí á gbé lọ́dọ̀ ẹ̀ títí tí a fi bàlágà tí a fi rí maturity. tọ́mọ bá ti reach maturity it doesn't matter much um, ọ̀dọ̀ bàbá ló lò sí ni àbọ̀dọ̀ ọ̀yá eh, secondary nìyẹn but koto tó age of maturity ìyẹn ló wà most crucial so tá ń hadana à ń ọmọ tó di pé ọmọ ọ̀hún hadana تجبر الحاضنة على الحضانة إذا تعينت عليها أني تيو بجدو بابا كجدو يا مواني أني تيكي تيشي بابا تيكي شيا ó lè ṣe ọ̀ràn yàn fún nígbà míì wípé òun ló gbọdọ̀ mójútó ọmọ yìí. fápèjúwe àdánwò lè ṣẹlẹ̀ kọ́lọ̀ ń pè àsọ́dọ̀ kọ́lọ̀ ń pè bàbá sọ́dọ̀ kó wá jẹ́ pé ọmọ yìí ò ní aláfọmọ́ kankan tó lè mójútó tó lè tẹ̀sìn ọlọ́run ọba kọ́ ọ. tírú ẹni bẹ́ẹ̀ tó bá wà nílẹ̀ àṣẹ ẹ̀sìn táwọn aláṣẹ ẹ̀sìn wá wò nínú fámìlì bẹ́ẹ̀ fámìlì bàbá àbí fámìlì ìyá wọ́n wá ní ẹnìkan pàtó làwọn rò pẹ́sìn ẹ̀ yanjú táwọn afẹ́kọ́mọ yìí gbé lọ́dọ̀ ẹ̀ wọ́n ní wájìbù ni lórí onítọ̀hún kódà wọ́n ní ilé ẹjọ́ lè jẹ́ ń pa pé dandan dandan òun ló gbọ́dọ̀ mójútọ́mọ yìí torí pé tá a bá fi ọmọ bẹ́ẹ̀ sílẹ̀ tá a bá jẹ ẹni nípa pé kó tọ́jú ẹ̀ ọmọ òun máa ya ìyàkuyà sígboro ìyàkuyà ń bá yà sígboro kò ní mọ lórí tiẹ̀ A kò ràn ọmọ ẹlòmíì aburú ẹ̀ society as a whole ló máa fi palára òun ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ gáréèjì tó kún tá ń sìn tó bá jẹ́lẹ̀ islam ni ọmọ tó bá lóun ò rẹ́ tó máa tọ́jú òun nínú àwọn òbí méjèèjì lòun fi ń sùn sákiri wọ́n á pe àwọn aláfúnmọ́ dídìlé ìyá àti ìdílé bàbá ká tó fúnmọ́ jù ilé ẹjọ́ wa lè jẹ wọ́n ń pa wípé apá ẹ láṣẹ pé ìwọ ni kó bá a tọ́jú ọmọ yìí ṣùgbọ́n ibi tí islam ti dulẹ̀ tá à ń sọ yìí àwọn náà ò ní dá wọn irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ò ní dá wọn dá wọn wọn bá rí i pé aláìní ni wọn owó zakat àti oríṣiríṣi owó míì tó wà nù baitul wọ́n á máa ti ṣe àrùnṣe fún wọn láti gbọ́ bùkátà irú ọmọ yìí. òun la ṣe ń sọ yìí pé àìsí islam ìyà tó fi ń jẹ wá kì í ṣe kékeré òun ló kó bá gbogbo ọ̀rọ̀ tọrọ fi dojúrú tó bó ṣe dojúrú tó yìí tó bá jẹ́ pé islam ń rí bó ṣe ẹ kó rí láwùjọ wa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rìn ká yẹn wọ́n á lẹ́nìkan àbí míì tá a lè pa láṣẹ wípé àwọn ni kí wọ́n mú ọ sọ́dọ̀ táwọn náà bá wá lè gbọ́ bùkátà wọn àárín owó tọ́lọ́wọ́n bá ní ká gbà lọ́wọ́ àwọn tí wọ́n ní fáwọn aláìní tá a máa fi gbọ́rù bùkátà wọn wọ̀nyí. now bákan náà wọ́n ní tá a bá sọ wípé kọ́sítọ́dì ẹnìkan ló lẹ́tọ̀ọ́ sí kò tí ì túmọ̀ sí pé ó ti ṣọ̀ràn yàn lórí onítọ̀ àlejò máa fà á láàrin ọkọ àtaya kílé ẹjọ́ wá dájọ́ pé obìnrin o làwọn dá fún wípé òun ló ní right fún custody yẹn tá a bá ti wá establish pé obìnrin ló ní custody by right tó bá wá wo obìnrin yìí wípé for any reason ó yá torí pé ó rí pé òun lẹ nípa ọmọ títọ́ ọkọ òun dẹ̀ bẹ́tà bóyá he is a trained teacher òun kẹ́kọ̀ọ́ nípa béèyàn ṣe ń rẹ ọmọ ọmọ òyìnbó ọmọ lárúbáwá ó há quran òun kẹ̀dẹ̀rẹ́ òun ọmọ kankan òun kàn ń rọ́jú lọ hálíkọ̀ ni. ìtẹ̀kọ́ wa mọ́mọ sọ́dọ̀ kó má fi ń tó ẹ kó fi kọ̀ọ̀kọ́ obìnrin lè voluntarily decide wípé kó wà lọ́dọ̀ bàbá ẹ̀ kò wá ní déèwọ̀ fọmọ láti wà lọdọ bàbá torí pa àti dájọ́ pé ìyàwó ló ní custody ẹjọ́ ṣe gbọ́ ẹ̀yìn dáadáa ṣùgbọ́n tó bá ń di fanfa tọkọ fẹ́ kó wà lọ́dọ̀ òun tíyàwó tá a kọ̀ náà ń fẹ́ kó wà lọ́dọ̀ òun ìyẹn ló máa ń nídìí pé kádájọ́ sẹ̀ríà dá sí wípé by the law of the sẹ̀ríà ta ló yẹ kọ́mọ yìí wà lọ́dọ̀ ẹ̀. bákan náà kò lẹ́tọ̀ọ́ under havana àwọn àkíyèsí ni wọ́n ń pè wá sí wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kí bàbá kan fi tipa gba ọmọ lọ́wọ́ ẹni tá a bá dájọ́ pé òun ni kọ́sọ́dì ọmọ tọ́ sí. kó wá lọ gbé tẹ́lòmíì láláì jẹ́ kó nídìí tó lè fi jábọ̀ nílé iṣẹ́ sẹ̀ríà pé ìdí náà ló jẹ́ kóun gba ọmọ yìí kápọ̀ sí wẹ́wẹ́ tí bàbá àtìyàwó tọkọ àtìyàwó bá jọ ń fà á tí wọ́n bá dájọ́ yẹn wípé àní fún ìyá ìyá ọmọ yìí ní kọ́sọ́dì bàbá la máa fún tí bàbá wa ní àwọn reasons kan tóun náà ò fi lè gba custody ọmọ yìí a lè wò nínú ìdílé ìyá ká dá ọmọ yẹn padà sí family ìyá nínú àwọn reasons tá a lè fi sọ pé bàbá ò lẹ́tọ̀ọ́ sí i à ń bọ̀ wá ka àwọn kan sí ilé jẹ́sìn ẹni tá a máa fún ní custody ọmọ àwọn májẹ̀mú kan àti gbọ́dọ̀ pé pé bàbá níwọ̀ ìyàwó kò tọ́kọ́mọ ìwà lọ́dọ̀ ẹ ọ̀dọ́ ọkọ ẹ lé ẹ kó wà àwa wọkọ náà àwa rí àwọn nǹkan kan tó jẹ́ pé dtec ni wọ́n àbàwọ̀n ni wọ́n àwa láàlè fún ọkọ àwa gbà wípé tò bóyá àǹtí ìyàwó àbí ìyá ìyàwó ni kọ́mọ yìí wà lọ́dọ̀ ẹ̀ òun náà ń sọ̀rọ̀ ọba mi báyìí kọ́kọ́ yìí wá decide wípé ọmọ tòun ṣe máa wá wà lọ́dọ̀ fámìlì ìyàwó òun òun ò gbà òun máa lọ mú nǹkan òun kúrò ńbẹ tó bá jẹ́ pé lẹ́ẹ̀jọ́ ló dáa wípé ọ̀dọ̀ àwọn èèyàn ìyàwó ni kọ́mọ yìí wà bàbá yìí ò láṣẹ láti lọ fi túláàsì mú ọmọ yìí kúrò tó bá ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ bí tíṣẹ̀rí àwà wọ́n á dá ọmọ yẹn padà sílé àwọn èèyàn ìyàwó. ẹ tún máa wá rí nsìn ìdí tá a ti sọ pé àwa sisters la need tí òfin ṣẹ̀rí àmúlẹ̀ ju any other person lọ wọ̀ láì torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ yìí tá a bá fẹ́ tó ń lò nítò tilẹ̀ wa ẹjọ́ tó máa dá ni pé ẹgbọ́kùnrin ló lọ́mọ ẹ̀ ẹ̀hún tiẹ̀ yọ̀ǹda ẹ̀ fún so kò síbi tó ti fẹ́ dá ní tiwantiwa tí wọ́n ní dá pé ọlọ́mọ ni kó mọ́mọ́ ẹ̀ sọ́dọ̀ but ilé ẹjọ́ sẹ̀ríà àwọn awo interest ọmọ yẹn yàtọ̀ sí pé bàbá kan ló bí ìyá kan ló bí wọ́n á wo ibo ní interest ọmọ yìí ti wà best safeguarded tá a bá ní kó pé lọ́dọ̀ bàbá bàbá yìí lè jọ́mù tí ó lè jẹ́ tí kìí kírun wọ́n á wá páyà pé tó bá kó rán dandan náà yìí bá ọmọ yìí ẹ̀sìn ọmọ náà ò ní yanjú wọ́n lè torí ẹ̀ dísáìdì pé kò ní í gbé lọ́dọ̀ bàbá kò ní í gbé lọ́dọ̀ ìyàwó torí ìyàwó ti kúrò mú islam wọ́n lè wá ní àǹtí ìyàwó àbí ìyá ìyàwó tí ẹ̀ sì ń ṣe islam ní kọ́mọ́ lọ gbé lọ́dọ̀ ẹ̀. tákùnrin bá wá ní òun lòún bọ́mọ òun òun fẹ́ ti tú láàsì mú sọ́dọ̀ nínú òfin ilẹ̀ wa ń bíbà yìí àti ìṣẹ̀dálẹ̀ wa kò sí irú ibi tí sísà lè gbé ẹjọ́ lọ sọmọdà láre ṣùgbọ́n tó bá jẹ́lẹ̀ islam wọ́n lè dájọ́ ẹ pé kó dá ọmọ yẹn padà àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á fi ìyà tó fi wọ́n á fi jẹ́. now àkíyèsí péré ni àwọn kan tí wọ́n pè wá sí yìí wípé ká lè mọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó rọ̀ mọ́ but ara yẹ àwọn májẹ̀mú condition tí wọ́n gbé kalẹ̀ wípé tí conditions wọn yóò bá wà fulfilled èèyàn ò lè wà entitled sí custody ọmọ. ìkíní ń wọ́n ní ẹni tá a máa fún ní kọ́sọ́dì ọmọ ó jẹ́ bàbá o ó jẹ́ ìyá o ó gbọ́dọ̀ jẹ́ áńkìn ó gbọ́dọ̀ jẹ́ ní tí ọ̀pọ̀lọ ẹ̀ pé tó túmọ̀ sí pé tí ìyá àti bàbá bá jọ pínyà tá a wá rí i pé ẹnìkan nínú wọn láwọn ọpọlọ àní fún ní custody ọmọ yẹn tó bá tiẹ̀ jẹ́ pé from all other considerations òun ló tọ́ ká fún ní custody ọmọ yìí the fact kó lárùn ọpọlọ ó mì pé ọmọ yẹn ò ní save lọ́ndà kíá irú ẹni bẹ́ẹ̀ that is the first condition. condition kejì wọ́n ní ó gbọ́dọ̀ jẹ́ baalir ẹni tá a fẹ́ fún ní custody ọmọ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti dé age of maturity. now a lè máa ṣe mọ̀ wípé ṣéyàn lè jẹ́ bàbá àbó lè jẹ́ ìyá láì tí ì dé age of maturity bí but ó yẹ kó yé wa pẹ̀lú ìgbà díẹ̀ tí mo ṣe lálàyé síwájú yìí pé bàbá àti ìyá nìkan kọ́ la máa ń fún ní kọ́sọ́dì ọmọ wọ́n lè má fún bàbá kọ́ má fún ìyá kó jẹ́ pé ìkan nú àwọn rẹ́lẹ́tìfì ìyá àti rẹ́lẹ́tìfì bàbá ilé ẹjọ́ sẹ̀ríà sọ pé àwọn fẹ́ fún ní kọ́sítọ́dì ọmọ irú ẹni bẹ́ẹ̀ tán fẹ́ fún ní kọ́sítọ́dì yẹn yàtọ̀ sí tó gbọ́dọ̀ pé lórí ó gbọ́dọ̀ jẹ́ ni tó jẹ́ pé kí ni o ó ti bàlágà wọn ò ní fọ́mọ kékeré ní kọ́sítọ́dì torí pé òun fúnra rẹ̀ kò tí ì tó rẹ̀ mójútó tó àní ní kóun náà tó mójútó ẹlòmíì ìyẹn ni condition kejì condition kẹta ìtìfákọ̀lá hábìnrin wọ̀lmáhùn ti dì wọ́n ní ẹni tó fẹ́ gbọmọtọ́ àtọmọ tá a fẹ́ fún gbàtọ́ ẹ̀sìn wọn gbọdọ̀ papọ̀ ẹgbẹ́ eléyìí dáadáa pípapọ̀ ẹ̀sìn wọn ni wípé kíkan náà àwọn òbí méjèèjì bá ti kúrò nínú islam kópin ìyá tó ṣẹlẹ̀ láàrin wọn kò sí nǹkan kan tọkọ àbíyàwó tó ti kúrò nínú islam tó lè tẹ́ńdà wájú ilé ẹjọ́ islam. no á wa wá ní take custody ọmọ wa jẹ muslim so instead kí ìyá tó di kiri yó tó wá jóun ní abdullahi tí èèwà abdullahi di abdul nǹkan míì wọn á wò nínú fámìlì ìyá yẹn ẹni tó bá jẹ muslim wọn á wá sọ fún pé ìwọ ló máa tọjú ọmọ yìí òun la wá gbọ́dọ̀ ta sọ yé wípé ilé ẹjọ́ lè jẹ́ ń pa wípé dandandan ìwọ ló tọ́jú ẹ̀ tó bá jẹ́ ní tó máa fi fọ́ ọ á máa fowó oúnjẹ ránṣẹ́ sí ẹ láti inú bettelmark ẹjọ́ ṣe point yìí clear so èmi ni mo bí kò kàn tó bá ti jẹ́ pé ìkan nínú àwọn òbí méjèèjì ti kúrò nínú islam kò ní right ti custody ọmọ ẹ wá jẹ́ ká wò ó òbí tó fúnra ara wọn bí ọmọ lẹ̀sìn islam sọ pé. ọmọ ò gbọ́dọ̀ gbé lọ́dọ̀ wọn tí wọ́n bá ti kúrò ní islam a wá tibẹ̀ mọ bó ṣe burú jáì kékèèyàn wá mú ọmọ mùsùlùmí tí kìí ṣe pé àwọn òbí ẹ̀gbọ́n ló tiẹ̀ ń lọ sọ́dọ̀ wọn ẹ̀gbọ́n bàbá àbábúrò bàbá ẹ̀gbọ́n ìyá àbúrò ìyá rẹ́lẹ́tìfù kan àwa wo pé torí pé òun ló lówó lọ́wọ́ òun ló lè rán ọmọ yìí ní skul àwa lọ fọmọ wa sọ́dọ̀ ẹ̀ pé kó máa tọ́ àbí pé Eh, iṣẹ́ búrẹ́dì ló ń ṣe ó dẹ̀ máa ń ní ìdáhùn èèyàn láti bá a ṣiṣẹ́ kọ́mọ wa lọ gbé lọ́dọ̀ ẹ̀ á ti bẹ̀ kọ́ṣẹ́ ọwọ́ kan iṣẹ́ ọwọ́ àtìwé ọlọ́run ọba ò tò wọ́n síwájú ẹ̀sìn islam kọ́mọ yín gbọ́ islam yìí kó jẹ́ pé yóò na ọjà ayé nínà tí òfin ní kábàámọ̀ tó bá dijọ́ àjíǹde ìyẹn lọ́lọ́run ọba tò síwájú gbogbo nǹkan yòókù. for consideration yìí èrò nípa eléyìí òun ni wọ́n ti síwájú ni wọ́n ti ní tí onítọ̀hún bá ti kúrò nínú islam ó jẹ́ bàbá o ó jẹ́ ìyá o kò wà entitled sí custody ọmọ tóun fúnra rẹ̀ bí nínú a máa gba ọmọ náà lọ́wọ́ ẹ̀ ọ̀dọ́ mùsùlùmí lọ́mọ òun máa gbé títí tí a fi bàlágà tọ́mọ bá ti wá bàlágà tó ti mọ ohun tó ń ṣe nínú islam wọ́n ti reach maturity àṣeléèwọ̀ pé kó lọ gbé lọ́dọ̀ yẹ but ní age formative age yẹn àní gbà pé kí káfíra kó máa bá wa tọ́ ọmọ mùsùlùmí. ìdí eléyìí hadith kan tá ànábì ti ń sọ wípé gbogbo ọmọ lọlọ́run ọba ní kó wáyé níwàá mùsùlùmí. ó ní àwọn òbí méjèèjì ni wọ́n máa ń sọmọ́ di kirió àbí ni wọ́n máa ń sọmọ́ di yahudi. ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ̀sìn tó bí tọmọ bá dàgbà sí lọ́dọ̀ bá ń ṣe òun náà lẹ̀mí ọmọ máa ń sábà fà sí. so kò sí éèjì kan tó ti yẹ kẹ́ ẹ protect àwọn ọmọ yín jealously tó éèjì tó yí tí wọn tí mature tí wọn very very impressionable tó jẹ́ pé ohun tí wọ́n ń rí ohun tí wọ́n ń gbọ́ a máa jókòó lórí ẹ̀mí wọn ẹ̀yin náà kàn tí ẹ nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ilé. àwọn àhàdí kọ̀ọ̀kan tá a jọ ń kà sí ní létí àwọn zikiri kọ̀ọ̀kan tá a máa ń ṣe tẹ bá ṣàkíyèsí táwọn ọmọ wa bá fẹ́ kọrin òun ni wọ́n fi ń kọrin tiwọn àbẹ́ẹ̀kọ́ ilé tó bá jẹ́ pé wàsíù eh, pàṣúmà làwọn náà ń kọ àwọn ọmọ yìí máa ń han ọ̀la ìbò ṣe wá rí nìyẹn nípa ẹ̀sìn tó bá jẹ́ pé wọ́n jí láàárọ̀ wọ́n tako sí nǹkan kan irú eléyìí náà ni a jókòó lórí ẹ̀mí ọmọ àfọmọtọ́lọ́hún bá kanlẹ̀ fẹ́ẹ́ fi ọ̀nà ìsìláàmù mọ̀ kò wá wo àwa wípé nítorí kọ́mọ wa lè ní dìgírì kó lè kàwé kó lè jọ èèyàn láwùjọ káwa ní kó lọ gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n dádì kan àbábúrò màmá ẹ̀ kan torí pé yẹn lówó lọ́wọ́ a máa jẹ bọ́tà ń bẹ̀ lóòótọ́ a máa jẹ yẹn àti dòdò a lọ cambridge ṣùgbọ́n kò ní rí islam ṣe orí ibu ńlá ni. tó tí wọ́n bá ń firú ẹ̀ lọ̀ wá torí tọ́lọ́wọ́n ba káwa jẹ́ kó yé wọn wípé ẹni tí a bá wa bọ́ ọmọ lẹ́nu nìkan kọ́ làwọn afẹ́kọ́ máa gbé lọ́dọ̀ ẹ̀ ẹni tí a fẹ̀sìn islam bọ́ mo tiẹ̀ mo bá a dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ pé kọ́mọ wa wá sọlidé gan lásán a kì í fẹ́ gbà fún bẹ̀rù pé kó tó darí ọlùdé wọn á kó ìkókòkò sí lórí lọ́dọ̀ fámìlì mi. tó káwọn tí wọ́n bá ń ròyìn pé bóyá àwà tó ṣébù akànra àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló máa ń jẹ́ ká ṣe báyìí kò sí nǹkan méjì tó máa ń fà á ju pé ẹni tẹ́sìn bá ti yé kò ní fẹ́ kọ́mọ òun ó gbé lábẹ́ ẹni tí ò lẹ́sìn tọ́mọ bá lọ lọlé oṣù kan lásán nílé tó jẹ́ pé wọn kì í sẹ̀lẹ́kì irú fídíò tí wọ́n ń wò gbogbo ẹ̀ náà làwò pọ̀ láàárín oṣù kan yẹn iṣẹ́ tí wọn fọdún márùn-ún ṣe wọ̀láì ó lè dáwó tó ló ṣe kí wọn very very careful nípa ibi tọmọ èèyàn máa jẹ̀ sí kò gbígbé o àyọ̀ǹda pé kọ́mọ wa lọ gbé lọ́dọ̀ ẹnìkan tí kì í bá ti ṣe muslim tó májẹ̀mú kẹta nìyẹn kẹ́ni tí ọmọ ògbé lọ́dẹ̀ jẹ́ ẹni tí ó pé lórí tí kìí ṣe ẹni tí àrùn ọpọlọ ń dà láàmú tó ti bàlágà ó sì jẹ́ mùsùlùmí. májẹ̀mú kẹrin wọ́n ní ohun tọ̀hún fúnra ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní agbára láti ṣe ìtọ́jú fọmọ tá à ń bọ̀ wá fi sọ́dọ̀ ẹ̀ tá a bá wò ó wípé òun fúnra ẹ need help bí ẹni tó wà handicap ó wà bóyá nǹkan kan ti ṣe tí ò jẹ́ kó ń fúnra rẹ̀ lè dìde rìn nínú ilé mọ́ wheelchair ló fi ń mú káàkiri ó tún wá bọ́jú pápòjúwe ẹ̀rí pẹ́ni yìí fúnra ẹ need the help tó bá wá jẹ́ pé ìyàwó ló jẹ́ fẹ́nìkan tí ìgì ẹ̀ wá collapse tá a bá mú ẹnìkan kan sọ́dọ̀ ẹni tó fẹ́ múni sọ́dọ̀ afẹ́kọ̀ọ́ náà ní kápá àti lè tọ́jú ẹni tó mú sọ́dọ̀ ọmọ tá a bá ní kó gbé lọ́dọ̀ rú ìyá báyìí ó ṣeé ṣe káǹfààní ẹ̀ sọnù. so ilé ẹjọ́ lè wo ìyẹn kí wọ́n ní arábìnrin lóòótọ́ ìwọ ló tọ́ tá a bá fẹ́ tó ní títò tìpìlẹ̀ ìwọ ló tọ́ kọmọ yìí wà lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n torí pé ọ̀fun rẹ̀ wà handicap a dẹ̀ rí pé àtitọ́jú ara ẹ̀ gan-an bọ́dì ni tá a bá ní kọ́mọbìnrin yìí wà lọ́dọ̀ ẹ double body ni torí ẹ̀ la ṣe máa fún bàbá ẹ̀ àti relative ẹ̀ míì ní custody ẹ̀ so ká understand wípé kì í ṣe àbòsí wọ́n máa ń consider ability ẹni tá a fẹ́ fún custody láti mójútó ẹni tá a fẹ́ fi sí ọ̀dọ̀ ẹ̀. májẹ̀mú karùn-ún wọ́n ní kí ìyá tó fẹ́ claim custody ọmọ kó má jẹ́ wípé òun fúnra rẹ̀ ti rì márì tó bá jẹ́ kó ti rì márì kò lè claim custody ọmọ ìdí ẹ̀dẹ̀ ni wípé obìnrin tó bá kúrò nílé ọkọ kan tó bọ́ sílé ọkọ míì ó ṣeé ṣe ọkùnrin ò jọra wọn ẹlòmíì dá léèyàn débi pé ó máa tọ́mọ ọlọ́mọ bíi pọ́mọ tiẹ̀ ni irú wọn ọlọ́run dẹ̀ máa ń san wọ́n lẹ́sàn-án ọmọ yẹn tiẹ̀ lè má mọ ẹlòmíì ní bàbá jò òun náà lọ tó bá dọjọ́ alẹ́ á dẹ̀ ṣiṣẹ́ ọmọ fún un. ọkùnrin míì tó bá tiẹ̀ ní kárábìnrin ó mọ ọmọ tó bí síbòmíì wá á kanra tọ́ ni. débi pé ìyàtọ̀ tó wà láàárín ọmọ tí wọ́n mú wá àtọmọ tiẹ̀ tí wọ́n bí fún un ìyàtọ̀ tó wà láàárín wọn á fojú hàn kedere ni nínú bó ṣe ń ṣe sí wọn bó ṣe ń hùwà sí wọn. tó ìkanra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá wòye pé ó lè má jẹ́ kọ́mọ yìí kó ní normal growth normal development tó yẹ kéèyàn ní lábẹ́ àwọn òbí ẹ̀ àbí lábẹ́ ẹni tó nífẹ̀ẹ́ dénú tí kì í bá tẹ̀ ṣòbí tó fi jẹ́ pé tárábìnrin yìí bá lọ lọ́kọ míì tó wá ń claim pé kọ́pọ̀ òní custody ilé ẹjọ́ ò ní gbà fún tó bá ní right òní custody torí pé ọkọ tí wọ́n fẹ́ fẹ́ ẹjọ́ níta ara yín lóòótọ́. ṣùgbọ́n ọmọ ọlọ́mọ ló ń mú lọ sílé ẹ̀ ó lè má nífẹ̀ẹ́ ọmọ ọlọ́mọ yìí kọ̀ọ̀ràn tó ti máa wá fún ní kọ́sọ́dì yẹn wọ́n lè wá wò nínú àwọn fámìlì tiẹ̀ àbí fámìlì ọkọ tó jẹ́ pé àwọn atọ́mọ yẹn nítọ́ pé ọmọ àbúrò àwọn ni ẹ̀jẹ̀ àwọn ni wọ́n á sì fẹ́ tọ́ ju ọkọ ọlọ́kọ kan ta ni kó máa wá tọ́ ọmọ ọlọ́mọ lọ àti pé ó ṣeé ṣe wọ́n tún rò ó pé kóbìnrin yẹn wà so preoccupied with the attention tọkọ tuntun need torí pé ọkùnrin míì ó ń béèrè fàtẹ́ńsọ̀n tó pọ̀ débi pé tóbìnrin bá ń tọ́mọ lọ́wọ́ tó bá béèrè attention téèyàn ò bá tètè fún ó lè bíjà ìkanra yìí a máa wá ní a máa lé a máa tó góńgó tó bá tún jẹ́ pọ́mọ tí wọ́n tún ń fi táìmù ẹ̀tọ́ kì í tún ṣe ọmọ tí wọ́n bí fún un tó gbogbo eléyìí ó lè fa ìpalára fọ́mọ wọ́n ti ṣe májẹ̀mú wípé òun tọ̀hún láti jẹ́ ìyá tí ò tí ì rì márì àti pé hadith tiẹ̀ clear wà lórí ẹ̀ wípé arábìnrin kan ó wá bá òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́láhu aleyhi sẹ́lẹ̀m wípé ìyá rọ̀ṣúlọ́lá àti ká hadith ìsra létí wípé inú mi lọmọ yìí dàgbà sí ọyàn mi ló mu dàgbà. orí ìtàn mi báyìí ní kí máa ṣeré ọmọ tí mo wá finú mi gbé tí mo fi ọyàn rè tó jẹ́ pé orí ìtàn mi ní playground ẹ̀ bàbá ẹ̀ wá nítorí pé òun kọ̀ mí òun fẹ́ jẹ àgbà lọ́wọ́ mi ìgbà tárábìnrin lọ kébù jíṣẹ́ ńlá ìdáhùn ànábì rèé ó ní àǹtí àhákòbíhi máa lẹ́m tẹ́ńkẹ̀hì ìwà arábìnrin lópin ìgbà tó o báyìí sí ìlọ́kọ ìwọ ló lẹ́tọ̀ọ́ sí ọmọ yìí jù tó túmọ̀ sí pé tí ìgì bá collapse tá a bá lọ sílé ẹjọ́ sẹ̀rí hàn tó bá jẹ́ wípé arábìnrin wa ò tí ì rìmárì òun ló láìkìlì kí wọ́n fún ní kọ́sọ́dì ọmọ lópin ìgbà tóun náà bá ti pé àwọn májẹ̀mú márùn ta kà sílẹ̀ pé sísà ọpọlọ ẹ pé ó ti bàlágà mùsùlùmá ni òun fúnra rẹ lè dátọ́jú ara ẹ̀ tá a bá rí àwọn májẹ̀mú márààrún tá a kà sílẹ̀ pé wọ́n pé sí arábìnrin náà lára kò dẹ̀ tí ì rì má rì òun ni wọ́n máa dájọ́ pé kọ̀mọ́ wà lọ́bẹ̀ ṣùgbọ́n tó bá ti rì a different story ni. so àwọn májẹ̀mú márùn-ún yìí àwọn ló dàbí ẹni pé ẹnu kò lé lórí jù àwọn àáfàá kan fi májẹ̀mú méjì kan kún un tó jẹ́ pé kì í ṣe gbogbo àáfàá ló gbà lọ́wọ́ wọn. ìkíní bẹ́ẹ̀ wọ́n ní àlàádáàlà àwọn tí wọ́n ní kí àdáàlà jẹ́ májẹ̀mú wọ́n ní ìtumọ̀ àdáàlà òun ni pé kẹ́ni tí ọmọ fẹ́ gbé lọ́dọ̀ ẹ̀ yìí kó má jẹ́ fásik kó má jẹ́ pòkì jíjẹ́ pòkì òun ni pé kéèyàn jẹ́ bí ọ̀mùtí àbí kójó ń ṣìnà àbí míì bíi kójó ní bídà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣáà lè torí pé ẹni yìí lóòótọ́ wọ́n wò wọ́n rí pé ọ̀dọ́ ẹ̀ ló yẹ kọ́mọ ó gbé ṣùgbọ́n onísọkúsọ ni oníjàgídíjàgan ni gbogbo ẹ̀ ló ń bájà ládùúgbò ṣáà lè torí ẹ̀ dínà ẹ̀ ní kọ́sẹ́dì àwọn àfa àkànṣe ní májẹ̀mú wọn ní bẹ́ẹ̀ ni torí pé afẹ́kọ́mọ wa dàgbà síbi tó ti jẹ́ pé islam ayé ẹwà ìwà àárí kọ́lọ́dẹ̀ ẹni tó bá gbé lọ́dọ̀ ẹ̀ ẹni tó bá jẹ́ kò kíì tọmọ ẹni bá tiẹ̀ jẹ́ mùsùlùmí kò ní í jẹ́ mùsùlùmí tó yanjú látara pé kò rí àwòkọ́ṣe rere lọ́dẹ̀ tó ń gbé lọ́dọ̀ ẹ̀. ṣùgbọ́n àwọn apá yòókù dànù wọ́n nídìí táwọn ṣe dànù rèé wípé a gbọ́ àìmọye ẹjọ́ tí wọ́n kó wá síwájú òjíṣẹ́ ńlá àtiwájú àwọn sọ̀hábà tọ́kọ àjàó bá yára wọn. àwárí kankan nù wọn tó ṣe ní májẹ̀mú wípé à torí pé lágbájá islam ẹ ò dá tó tẹnìkan ìmánì ẹ̀ ò pé tó tẹ nìkan ẹ má fún lọ́mọ lópin ìgbà tó bá ti jẹ́ pé muslim ni kò kúrò nínú islam wọ́n lẹ́ni tí kọ́sọ́dì bá tọ́ sí a máa fún ní kọ́sọ́dì yẹn tó a ní wo pé ó mutí kò mutí a máa bẹ ọmọ a máa bẹ ọlọ́run ọba fọmọ yìí pé kọ́lọ́run bá ní pọ̀nà mọ́ lópin ìgbà tí bàbá tó wà àbí àtọ́ àlọ́dẹ tó máa jẹ́ pé muslim ni wọ́n wọ́n ń kírun àìkírun yẹn ìyẹn ni main thing ipe ó kúrò nínú islam àbí kò kúrò nínú islam ṣùgbọ́n kò kírun kò ní jẹ́ kírun kíkí ó mọ́mọ́ lára irú wọ̀nyẹn ó lè tó ní reason. májẹ̀mú keje òun náà ni alforiya kí ẹni tọ́mọ fẹ́ lọ gbé lọ́dọ̀ ẹ̀ kóun fúnra rẹ̀ kó má jẹ́ ẹrú àìjẹ́rú ní pé kó jọmọlúàbí jíjọmọlúàbí ni pé ẹnìkan ò lè claim pé òun lolówó orí ẹ̀ débi pé òun tọ̀hún lè fẹ́ tà á a lè fẹ́ ta ẹni tá a ní kọ́mọ wà lọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́rú torí tá a bá mọ nǹkan tó ń jẹ́rú ẹrú property ló jẹ́ lọ́wọ́ ẹnìkan èèyàn á máa rà á èèyàn á dẹ̀ máa tà á tó ẹni tó jẹ́ pé anytime la lè rà anytime la lè tà á tá a bá ní kọ́mọ wá gbé lọ́dọ̀ ẹ̀ tó bá di pé wọ́n fẹ́ ta òun kí ló máa ṣẹlẹ̀ sí situation ọmọ yẹn wọ́n ní قال الإمام مالك كحر له ولد من أمته إن الأمة أحق ما لم تبع فتنتقل فيكون الأب أحق به wọ́n ní báwọn àfa kan ṣe ti ṣe májẹ̀mú tó wípé ẹni tí ó máa ní kọ́tọ́dì ọmọ lọ́wọ́ ó gbọ́dọ̀ jẹ́ free born wípé imam malik yapa kí ló fi yapa ni pé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tá a rí clear text lé lórí imam malik wà lọ́dọ̀ tòun o tí ọkùnrin bá ní ọmọ láti ara ẹrú tẹ́rú ọ̀hún tó wá fẹ́ yá tá a fẹ́ ya òun àti ẹni tó bímọ fún àní gba ọmọ lọ́wọ́ ẹ̀ ká gbé fún bàbá ẹ̀ tó jẹ́ freeborn torí pé ẹrú nìyẹn ìpè májẹ̀mú tó kó jẹ́ freeborn yìí kò wọlé lọ́dọ̀ tòun ìdí ẹ̀ sì ni wípé òjíṣẹ́ ńlá sọ́lọ́láhu aleyhi sẹ́lẹ̀m ó sọ wípé mọ̀nfọ́rọ̀ kọ̀bẹ́ẹ̀nà wà lídẹ́tì wàwálàdí ha fọ́rọ̀kọ̀láhu bẹ́ẹ̀nahu wọ̀bẹ́ẹ̀nà àhìbẹ́tìhì yóò mọ̀ kẹ́yàmà. wípé ẹnikẹ́ni tó bá ya ìyá ya ọmọ ẹ̀ sápèjúwe yíya ìyá ya ọmọ àpèjúwe ẹ̀ téèyàn rí ẹ díẹ̀ tó pamọ́ táwọn ọmọ yẹn ò tí ì tó bẹ kó wá dédé dá ẹdìẹ lójú kó kó àwọn ọmọ kúrò lẹ́yìn ẹ̀ kì í ṣe nǹkan tó dáa ó máa ń ṣẹlẹ̀ pọ̀ kì í ṣe nǹkan tó dáa ṣùgbọ́n hadith yìí ó apply in particular sí human beings jẹranko lọ wípé tá a bá nítorí pẹ́rú lẹ́nìkan ó wá bímọ fún ọ̀gá ẹ̀ àwa fẹ́ ta ẹrú yìí àwa fẹ́ gba ọmọ lọ́wọ́ ẹ̀ka tó tà á imam malik ní hadith anabi yìí ó takò ó tó tá a bá sọ yìí pé májẹ̀mú ni fẹ́ni tọ́mọ máa gbé lọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ freeborn kì í ṣe bí ẹrú tó bá jẹ́ pé òun ló bí ọmọ ẹ̀ ṣùgbọ́n custody tá a fẹ́ lọ fi fún ẹni tí kì í ṣe pé òun ló bí ọmọ àní fi fún ẹni tó bá jẹ́rú torí pé ọ̀gá ẹ̀ lè pa láṣẹ tí ò ní protect interest ọmọ tani kó wá gbé lọ́dọ̀ ẹ̀ bọ̀ tó bá jẹ́ òun ló bí ọmọ ẹ̀ imam malik ní rárá o ọ̀dọ̀ ọ̀yẹ́ ẹ̀ tó jẹ́rú ẹ̀ náà ni kó gbé gálíkà àwòlá aleykum salaam. now so eléyìí ni àwọn conditions méje tó wà fẹ́ tó fẹ́ ṣe custodian ọmọ. ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹni tó bá ya ìyá ya ọmọ ẹ̀ bá rọ̀kọ̀lá ọ̀bẹ́ni ọ̀bẹ́ni àṣìbẹ́tì yọmọ tẹ̀yàmà bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ó ṣe dájú òun náà tó bá dìjọ́ àjíǹde àtòun àti àwọn tóun náà nífẹ̀ẹ́ sí gbogbo alálẹ́ ń tá a nífẹ̀ẹ́ sí ànábìò wa sọ pọ́ mọ́ o ó ní àwọn tóun náà nífẹ̀ẹ́ sí ó lè jọ́mọ ó lè jáwọn òbí ó lè jẹ́ dàlí àwọn téèyàn nífẹ̀ẹ́ sí ó ní bẹ́ẹ̀ lọ́wọ́ àṣẹ ya òun àtàwọn náà tó bá dìjọ́ àjíǹde torí pé ìwà ọ̀dájú ni téèyàn déédéé kó ọmọ lẹ́yìn ọlọ́mọ tó àfẹ́ kó máa wáyé ìkìlọ́pọ̀ ń bíbá yìí fún takọtabo wa ó apply sáwọn ọkùnrin jẹyìn obìnrin lọ torí pé tí ìgbé bá collapse nílẹ̀ wa ń bí tá a bá fi òfin ṣẹ̀rí àdájọ́ ọkùnrin ni wọ́n máa ń sábà ròyìn pé ó lẹ́tọ̀ọ́ láti gba ọmọ sọ́dọ̀ tó bá fẹ́ ṣe é ọkùnrin míì máa ń ṣe níṣe ọ̀dájú pé òun á gba ọmọ lọ́wọ́ ẹ̀ tóun bá dájú ẹ̀ ilé òun tó ti kúrò yẹn eré ló máa sá padà wá so ọlọ́run ọba ò fẹ́ kéèyàn fi ọ̀dájú kó fi gba ọmọ lọ́wọ́ obìnrin ṣùgbọ́n tó bá jẹ́ pé a wò wípé a kò lè tọ́ kò lè dọ́mọ yìí tọ́ torí òun fún rẹ̀ a mọ̀ ọ́n wípé òun náà ní ìdàmójútó lọkùnrin fi wá yìí sí pé òun á fà ẹ̀kún kọ́sẹ́dì ọmọ tá a bá gbé déwájú adájọ́ sẹ̀ríà tó bá yẹ gbogbo àwọn nǹkan tó yẹ kó yẹ̀wò tó bá wá dájọ́ pé ọ̀dọ̀ ọkùnrin náà ni kó wà o kọ́lélàhì ham ṣùgbọ́n tó bá dájọ́ tọ́jọ́ obìnrin ni kó wà sílẹ̀ wá ń bí wọ́n lè fi tú láti gbọ́ ọmọ wọn sọ́dọ̀ kódà wọ́n lè jẹ́ ọmọ yẹn gbé wọ́n fi ránṣẹ́ sí àwọn èèyàn ìyàwó ẹ̀ níbi kan tó jìnà tó bá jẹ́ bí tíṣẹ̀rí àti ìpínlẹ̀ ilé ẹjọ́ á ní kán gbọ́kùnrin yẹn wá wọ́n á fi mú tiẹ̀ náà dánrin ibi tán bá ní kọ́sọ́dì ọmọ ń gbé ibẹ̀ náà ló gbọ́dọ̀ gbé so àwọn wọ̀nyí ni àwọn májẹ̀mú àti exhaust topic kódà a wọnú ẹ̀ ni but màá fẹ́ dáni dúró lórí àwọn májẹ̀mú méje tí mo kà yìí tí mo sọ yìí pé márùn-ún nú ẹ̀ ẹnu kò lórí ẹ̀ méjì tá a sọ gbẹ̀yìn ẹnu ò kò lórí ẹ̀ wípé ẹni máa gba kọ́tọ́dì ọmọ ó gbọ́dọ̀ ní làákàyè tó pé ó gbọ́dọ̀ bàlágà ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmá òun fúnra ẹ gbọ́dọ̀ ní ability pé ó lè tọ́jú ara ẹ̀ kó tọ́jú ẹlòmíì ẹlẹ́ẹ̀karùn-ún wípé kó má jẹun tóun fúnra rẹ̀ ti lọ́kọ̀ míì tó bá ti lọ́kọ̀ mi kò lè fight fún custody. àwa ní àwọn àfáà kan fi méjì kan kún wọn ní ìkíní kó jẹ́ni tíwà àti ẹ̀gán dáa kó fi jẹ́ pé ọmọ yìí máa tara ẹ̀kọ́ ìwà re àwọn àfáà yòókù ní kò sínú májẹ̀mú torí àwọn ẹ̀rẹ́ rí ẹ̀. àwọn àfáà kan fi kún wípé ó ń láti jọmọlúàbí tí kì í ṣe rú imam malik ló takò torí pé hadith kan wà tó pé a gbọdọ̀ ya ọmọ ya ìyá ẹ̀ tó tá a bá pín ọmọ fún ìyá látara pé òun la rò pé ó ní custody táwa rán wa létí pé ẹrú ni lọ́dọ̀ imam malik kò tó lẹ́rìí láti jẹ́ ọmọ gbà lẹ́yìn ẹ̀ so ká ti mọ ní báyìí láti fi àyè gba ìbéèrè tá a bá fẹ́ ṣe tó bá wá di coming street lágbára ọlọ́run ọba ìbá ẹ jẹ́ kí n wò ná. ó dàbí ẹni pé díẹ̀ náà nìkan tó kù ẹ jẹ́ ká parí ẹ̀ lẹ́nu wọ́n wá ní haltajib delhaven ojúratún alalfàdọ́nà ǹjẹ́ kílẹ̀ ẹjọ́ bá wá decide wípé àwọn fẹ́ fún ẹnìkan ní custody nínú ọkọ àtìyàwó tó bá jẹ́yàwó ní custody ọmọ bọ́ sí lọ́wọ́ ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti charge bàbá ọmọ yìí fún child custody. now òun ni mo ṣe ti bẹ̀rẹ̀ wípé ọ̀tọ̀ ni custody ọ̀tọ̀ ni breastfeeding ẹni tá a bá fún ní custody ọmọ ọmọ fẹ́ jẹ ó fẹ́ mu afẹ́ change pampers afẹ́ ìgbàwó ń gbóná aláti bẹ̀rẹ̀ sọ́sítù ẹni tọ́mọ wà lọ́dọ̀ ẹ̀ ló máa ṣe gbọ́ wàhálà yìí ẹni tí a bá ní kó breastfeed kí ẹ lè má jù kó gbọ́yàn sí lẹ́nu tọmọ bá yó kó yọyàn ẹ̀ lọ so ọ̀tọ̀ ni breastfeeding ọ̀tọ̀ ni custody wọ́n wá ní nínú sẹ̀ríà obìnrin tá a bá fún ní kọ́sọ́dì ọmọ ó lé ní láti tẹ̀hẹ́kẹ̀ alḥadọ́nà alḥadìnà ujratan ala alḥadọ́nà ìdàkánat zawjatan aw muctadda li abi almaxdun fi asnaa alcidda ẹni tí kọ́sọ́dì bá tó sí látara pé yìí ẹ ti collapse wọ́n ló wà entitled sí pé ká sanwó fún un. tó bá ń take custody ọmọ ṣùgbọ́n as a mother tó sì wà lábẹ́ ọkọ kò sí nǹkan kan tó fẹ́ gbà tá à ń pè ní allowance of custody lábẹ́ ọkọ ẹ̀ ṣùgbọ́n tí ìgbìyàn bá ti collapse àwa fún ní custody ọmọ bẹ́ẹ̀ ni wọ́n ní ó ṣẹ̀tọ́ wípé tó bá fẹ́ gba something in return for the custody ká sanwó أما بعد انقضاء العدة فإنها تستحق أجرة الحضانة لأنها أجرة على عمل كالرضاعة torí pé a recognize wípé ní máa mójútó ọmọ iṣẹ́ nìyẹn náà à ń change pampers napin à ń fọṣọ ẹ̀ à ń fún lóúnjẹ ó gbóná à ń jẹ lọ sí health center gbogbo eléyìí iṣẹ́ ni tó lè di arábìnrin yẹn lọ́wọ́ láti mójútó iṣẹ́ míì tó fẹ́ ṣe torí ẹ̀ the moment wọn bá ti dájọ́ wípé òun ni custody wà lọ́dọ̀ ẹ̀ adájọ́ máa yan iye kan tọ́pọ̀ ẹ̀ gbọ́dọ̀ máa fún un as a result of pé ó ń take care ọmọ yìí ìyẹn ò tí ì kan owó míì tá a máa charge fún breastfeeding o so obìnrin yìí lè máa take care ọmọ tó wá sọ pé tó èmi ò wá lọ́yàn tí ń fẹ́ fún o ọyàn ọgbà àyà tèmi yìí ọmọ mi mo fẹ́ bí fẹ́lómi ni mo reserve ẹ̀ fún so wàá wẹ̀ ń ṣẹ́ni pé àwọn ráìtì yín wọ̀láhì ó pọ̀ gan tẹ́ tẹ́ ẹ bá mọ̀ wọ́n tó ti ń sìn tẹ́ ẹ bá mọ̀ wọ́n tán pé wàá wẹ́ nìkan rent kó máa bẹ̀ fún lọ́yàn ó lè jábúrò wọ́n mi ẹ o ó lè jẹ́ láti tẹ́ ẹ o àìjẹ́ bẹ́ẹ̀ tí n bá máa fún lọ́yàn màá tún ṣàjẹ́ tó bá gbé déwájú adájọ́ sẹ̀ríyà bẹ́ẹ̀ ni wọ́n á wo means ọkùnrin yẹn bó ṣe tó àti bó ṣe mọ wọ́n á wá sọ fún pétò fún custody fún níye báyìí fún preceding fún níye báyìí ọkọ̀ pay sísà láti sọ pé táwọn bá fóun lówó òun ò ní ṣe é torí pé tá a bá ṣe é ara ọmọ wa ló máa fàbọ̀ sí ẹ̀yin náà mọ̀ pé kò sí nǹkan kan tọmọ yìí lè jẹ tó lè dàbí ọyàn gbàyà yẹ àbẹ́bẹ̀kọ́ tó à ń sọ kẹ́ ẹ lè mọ̀ pé ara ẹ̀tọ́ yín ni àṣàkọ́ téèyàn bá tẹ̀ wá ṣàgbákò ọkùnrin tó ní àti ti kọ́sọ́dì àti tọyàn òun ò ní kankan tóun fẹ́ san àwa awùjọ ẹjọ́ sẹ̀rí àtàní àwọn lè fún wa nímọ̀ràn ni wọ́n lè sọ pé báyìí ló ṣe ẹ̀ka ṣe é wọn ò ní kápá àti jẹ wá ń pa ẹ̀. ká nílẹ̀ ṣẹ̀ríà ni lẹ́yìn tán bá fọ ìdájọ́ tán wọ́n lè ẹ̀ǹfọ́ọ̀sẹ̀ àwọn eléyìí ò lè ẹ̀ǹfọ́ọ̀sẹ̀ ọ̀tún wọ́n wà fáwọn tó bá jẹ́ pé sincerely wọ́n fẹ́ dá òdodo mọ̀ kí wọ́n dẹ̀ tọ ojú ọ̀nà òdodo yẹn. ọ̀tọ́ bá ti wá ṣàlàyé ọkùnrin tó bá páyọ̀ ọlọ́run aṣojúṣe yìí èyí tí páyọ̀ ọlọ́run ò bá tó nǹkan á ní wọ́n sọ tiwọn òun ò ní ṣe é tírú ẹ̀ bá wa ṣẹlẹ̀ káwọn náà máa wà ní ó dáa ọmọ ẹ̀ ló máa fọ́fà ọmọ wa náà ni tó káwa bọ́ wọ́nú ká ṣe ń torí ìtọ́ ọba but a mention eléyìí kẹlẹ̀ mọ̀ pé ara ẹ̀tọ́ yín ni. now um, wọ́n wá ní. ترتيب المستحقين للحضانة báwo la ṣe tó right of custody tá a bá fẹ́ yan ta ló ní right sí jù báwo ni wọ́n ṣe tò wọ́n ṣọ́kọ ló ṣáájú ìyá ni àbíyá ló ṣáájú ọkọ tí ò bá ní bọ́ sọ́dọ̀ ọkọ tí ò ní bọ́ sọ́dọ̀ ìyá ta ló yẹ kó connect wọ́n ní bó ṣe jẹ́ wípé ẹ̀yin obìnrin tọlọ́wọ́n ọba kan lẹ̀ dá láti lè tọ́jú ọmọ ẹ̀yin lẹ ní sùúrù jọkùnrin lọ lórí gbogbo àwọn ìwà atọ́ni ní sùúrù táwọn ọmọ máa ń hù ẹ̀yin lẹ láàánú jù lórí àwọn ọmọ wọ̀nyí ẹ̀yin lọ́lọ́wọ́n ọba tún ní kí ẹ jókòó síbì kan láti máa tọ́jú ọmọ tọkùnrin bá lóun fẹ́ tọ́ wọn wọ̀láì ó ń tan rẹ̀ nítorí pé á pa nǹkan míì lára òun fẹ́ jáde ó fẹ́ lọ wá jíjẹ mímu tó bá lóun tún fẹ́ kú ọmọ títọ́ mọ́ ìkan apara wọn lára yálà káwọn ọmọ yẹn má rí tọ́jú tó àbí kẹ̀ táwọn ọmọ yẹn bá máa rí tọ́jú tó ohun tó yẹ kó lọ mú ń ta òun náà ò ní ráyè mu. nípa eléyìí wọ́n ní ẹ̀sìn islam ń rò wípé obìnrin ló yẹ kí kọ́sọ́dì ọmọ máa wà lọ́dọ̀ ẹ̀ kí ìgì bá kò láàpù. òun lẹni àkọ́kọ́ ìyẹn lákòókò tó bá jẹ́ pé ọmọ sì wà ní kékeré tí ò tí ì dàgbà tí ò tí ì mọ ọ̀tún yàtọ̀ sí òsì. now ìyá ọmọ tá a wá sọ yí pé òun ló lẹ́tọ̀ọ́ sí jù yìí mo ti ran yín létí hadith tá a ti mú ẹ̀ mú dájọ́ òun náà ni hadith obìnrin pé yàrá òṣèlú ọ̀la yà mí ya ọmọ mi táwọn ẹjọ́ wa sọ pé rárá ìwọ ló lẹ́tọ̀ọ́ sépo tọmọ yìí jù máa lẹ́m tẹ́ǹkàhì lópin ìgbà tó o báyìí tí ì lọ́kọ̀ mi. eléyìí náà ni ẹnu àwọn àáfàá kò ní lórí wípé tọkọ àtìyàwó bá jà tá a wá pẹ̀tù fún wọn lọ́kàn tí wọ́n láwọn ò gbà àwọn ń lọ àwọn fẹ́ yára àwọn ni. under normal circumstances, tí muslim sister bá rí bó ṣe kí muslim sister rí tí muslim brother rí bó ṣe kí muslim brother rí tí kìí ṣe pé sísà yẹn sọ àwọn nǹkan kan nù nínú àwọn nǹkan tá a kà sílẹ̀ pé kò yẹ kó má ní a ní dájọ́ pé ọ̀dọ̀ ọkùnrin ni kọ́mọ yẹn gbé ọ̀dọ̀ obìnrin làwọn ọmọ máa gbé under normal, normal circumstance but bá a ṣe sọ pé obìnrin ní sẹ̀rí àsọ pé ó tọ́jú pé kó gba ọmọ sọ́dọ̀ yìí tá a bá wá wù ú tá a bá gbọ́ pé ó ti ń lọ church jàpé nínú àmájẹ̀mú yẹn ó ti sọ̀kan nù àwa ní fún ní kọ́sọ́dì àbá wa wà á rí i pé wọ́n ní ó ní psychiatric attention a lè wá torí ìyẹn ká fún ọkọ ẹ̀ ní custody ọmọ. àbíkẹ́ a rí i pé òun fúnra rẹ̀ ó ti wà paralyzed ó ní ìdí ẹnìkan láti máa mú òun náà káàkiri inú flat ó fẹ́ wọ toilet ó fẹ́ dáná kò lè dáná kọ́lọ̀ má ti kàn wá àwọn tọ́lọ̀ ti dánwò kọ́lọ̀ jọ kó bá wa a máa wá dájọ́ pé ìwọ but pẹ̀lú àwọn condition báyìí tí ò pé a máa fún ọkọ ní custody ọmọ tó tán bá béèrè pé basically nípìnlẹ̀ ta ni custody ọmọ tọ́ sí ìyá ọmọ ni ó ṣáájú bàbá ọmọ ẹ̀jẹ̀ ṣó clear tá a bá wá fún ní custody ọmọ ó máa wá fọmọ lọ́yàn kò ní fọmọ lọ́yàn ààyè ọ̀tọ̀ kódà tí gbà ààyè ẹ̀ bá gbẹ tí ò lọ́yàn nígbà àyà òun náà ni custody ọmọ tọ́ sí òun ló ṣẹ̀ máa wá sọ fún bàbá wọn pé tò wá yan ẹni tó máa fọmọ ẹ lọ́yàn bàbá ọmọ á sanwó ẹni tí a máa bá fún ọmọ lọ́yàn ẹ jẹ́ ṣó clear now. wọ́n wá ní lẹ́yìn ìyá tá a bá ní fódì kan àbí míì a lè fún ìyá ní custody ta ló tún máa tọ́ sí jù ẹ máa wá gbọ́ níbí yìí àwọn àǹfààní yàpọ̀ ẹnu àwọn kan wọ́n to àwọn obìnrin tí wọ́n bá ìyá tan síwájú àwọn obìnrin tí wọ́n bá bàbá ẹ̀ tan. ìyẹn ni pé wọ́n wò ó wípé òjíṣẹ́ ńlá níyà ló tọ́ sí jù a jẹ́ pé ohun tí ò bá jẹ́ kí ìyá lè tọ́ ẹni tí ó gbà tọ́ àwọn ò wá ìyá bóyá ìyá ìyá bóyá àbúrò ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n mọ ìdájọ́ yẹn lórí pé ahmed sọ pé ìyá ló tọ́ sí jù ó dẹ̀ dàbí ẹni pé èyí tó pọ̀ jù náà mọ́sáàb in fact mẹ́rẹ̀ẹ̀rin ibẹ̀ yẹn ni wọ́n fì sí ibi wípé tí ìyá ọmọ ò bá ti ní tọ àwọn èèyàn ìyá náà ló máa kàn ẹ wá gbọ́ bọ́ ṣe tó àwọn hanafis wọ́n ní ìyá ẹ̀ lẹ́yìn ìyá ẹ̀ ìyá ìyá ẹ̀ ṣe gbọ́dọ̀ yé dáadáa ó mì pé kí sísà àtọkọ ẹ̀ bá jọ ń jà sí tádájọ́ bá ní àní fúnyàwó ẹ̀ kò tí ì kan ọkọ tí ìyá ìyá bá sì wà láyé ìyá ìyàwó ẹ la máa fún ló máa kàn rájà dájọ́ eléyìí nílẹ̀ wa ń bí kò tiẹ̀ nítumọ̀ rárá ṣùgbọ́n ní òfin ṣẹ̀ríà wọ́n ṣètò nìyẹn wọ́n ní lẹ́yìn ìyá ìyá wọ́n wá ní ó wá tó kan ẹnìkan o kó tó kan bàbá tó bí ọmọ yìí ó mùl ab ìyá bàbá ẹ̀ ẹ rí i pé tẹ bá wo nǹkan tí wọ́n ń ṣe ń wọ́n fẹ́ wọ́n fẹ́ abọ́lì situation tọkùnrin á fi máa dá ọmọ tó torí pé ọlọ́run ò design ọkùnrin fún yẹn wàláì ọlọ́run ò ṣe design ẹ̀yin náà fún ọ́fíìsì pẹ̀lú gbogbo dìgírì yín ọlọ́run ò design ọkùnrin kó máa tọ́jú ọmọ it is true àbòsí ni ká gbé orí síbi tí wọ́n ní kírù wà ká bèrè síbi tí wọ́n ní kóró wà ṣẹ̀rí àdé wọ̀láì ó dé bó ṣe ẹ bó dé wípé tí ìgì bá tú tá a bá ti ní fún sísà ní kọ́sọ́dì á béèrè ṣé ìyá ayé wà láyé ìyá ayé ẹ ní kó lọ gbé lọ́dẹ̀ tí ò bá jẹ́ ìyá àyà á béèrè ìyá bàbá wọ́n ní tí ò bá ní gbé lọ́dọ̀ ìyá bàbá kò tí ì kan o a bèrè àwọn àǹtí àbáwọn àbúrò lóbìnrin tọkọ ẹ àwọn la máa fún ní kọ́sọ́dì kì í ṣe ọkùnrin torí ọkùnrin ò yàn tí nǹkan bá rọ̀hù ibi tó ti ń já kiri kò tẹ̀lé rántí fọmọ kan wà nílé tó ti yé sìn náà báwọn hanapa the mother then the maternal grandmother then the aunt àwọn fi aunt ìyá bàbá. ṣùgbọ́n bákan náà àwọn náà mú àwọn èèyàn tó jẹ́ pé ìyá ni wọ́n bá tan tí wọ́n dẹ̀ jẹ́ obìnrin. now àwọn shafi'is àti àwọn hanbalis àwọn náà fi síbẹ̀ so generally tó bá ti bọ́ lọ́wọ́ ìyá fúnra rẹ̀ àwọn èèyàn ìyá lóbìnrin ni wọ́n máa ń sábà fún ní custody ọmọ nínú àwọn mazhab mẹ́rẹ̀ẹ̀rin ẹ jẹ́ ṣó clear àwa rínú àwọn àfà àwọn tí wọ́n ní àwọn lòdì sí arrangement wọ́n ní tó bá ti lè bọ́ lọ́wọ́ ọ̀yá tí ò sí èméjì nípa ẹgbẹ́ òun ló tọ́ sí jù àwọn obìnrin ìdílé ọkùnrin làwọn rò pé ẹ kó tọ́ sí nínú wọn ni sheikh islam ibn taymiya àlàyé tó ṣe lórí ọ̀rọ̀ yìí lágbára ọlọ́run tó bá di coming halcon tó máa jẹ́ jẹ́ta máa fi ọ̀rọ̀ sí lórí eléyìí màá sọ àlàyé tó ń ṣe lórí ẹ̀ bọ́ kẹ́ ẹ lè mọ̀ pé bí wọ́n ṣe tó rèé wípé obìnrin lọmọ tọ́ sí gbogbo lọ́dọ̀ ẹ̀ bá àbá wá nílé fún láti bá àbá nílé fún lọ́mọ yẹn tọ́ a jẹ́ pé àwọn èèyàn ìyá yìí ní obìnrin ó tọ́ sí wọn ó tó tọ́ sí àwọn èèyàn bàbá. now um, mo sọ lẹ́ẹ̀kan mo ní age sa n ń fà òun ni age tọmọ ò báyìí ti bàlágà tọmọ bá ti bàlágà kò sí isu mọ́ but before the age of maturity bẹ́ẹ̀ ni hadith wáyé tó kí ọ̀rọ̀ yìí lẹ́yìn wípé arákùnrin kan tó ń jẹ́ rọ́bíà kùnsánán mo ṣe hadith mú wa. Now, màá fẹ́ sọ sẹ́yìn um, àlàyé yìí síbí láti gba àwọn questions or contributions tó bá di common half lágbára ọlọ́run ìbá ọ̀rọ̀ díẹ̀ tó kù tá a máa sọ lórí topic máa sọ ká tó lọ sí topic náà sí so to your questions and contributions please. Let me pass microphone. Okay, let me pay numbers ẹjọ àwọn tó máa ń sábà fẹ́ rí mi after zoro mo pè yín torí tọ́lọ́wọ́n ọba especially títà kan tí mo promise pé máa wà available lẹ́nìí ẹjọ kí n tọ́lọ́ ìforí jìbì mo ní emergency kí mi rí yẹ àwọn kan nu family tèmi gangan gangan wọ́n ní attention mi ọ̀rọ̀ yẹn dẹ̀ ń gbóná gan mo ṣe ń sọ yìí gan àwọn ni wọ́n pè mí lẹ́ẹ̀kan yìí pé ibo ni mo wà mo sọ pé mo wà ní halkọ pé kàn jọ̀kan lọ sílé so and uh, nínú wọn arẹ́ni tó travel out of nàìjíríà wá láti benin republic wọ́n dẹ̀ fẹ́ padà dé nìyí náà sọ́lọ́mbà ní kó possible tó ti bá ti ń gbé máa pín fóònù sílẹ̀ lẹ́yìn owó pẹ́sàrí lọ́lé káyanjú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ marriage báyìí náà ni kọ́lọ́mbà àyanjú ẹ̀ sẹjọ sísà tí mo promise yẹn torí wọn bí ìbẹ̀ mi pé àyè ha fáwọn but mo ní kán wáyé lélẹ̀ kọjọ tó lọ́nà kan forí jì mí coming sunday environmental sunday ni so àtúnṣe halkọ ó tún di two weeks time now thirty numbers now number one. aleykum salaam rahmatulah sísá wọsílà kí má gbàgbé wọn ti ṣẹyìn sísá wọsílà wọn ti ṣẹyìn yorùbá kí n lọ fẹrẹ náà ẹ ti tàn ókè ó yọ mí báyìí. bẹ́ẹ̀ ẹ